This is indeed choice of mothers who truly care. Choose Lebre's baby diapers for your babies today. Lebre's baby diapers, embrace mama's love. Lebre's baby diapers, embrace mama's love. Pink protein breakfast. That's the secret to how mom wakes up early, makes breakfast for us, and runs off to work, how daddy works most nights and still gets up early to drop me at school. No matter how busy they are, they're never too tired to play with me. And that's because they never leave home without a peak protein breakfast. Start every day with a peak breakfast enriched with protein to keep you going. Peak. Rich for your peak. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Yeah, man. Yeah, man. Jah Rastafari Follow me. Follow me. Follow me like a rubber duck style. Jam it, jam it like a rubber duck style. Jam it, jam it like a rubber duck. What am I say? Jam it, jam it like a rubber duck style. Oh, oh, he has a way, he has a way. fún bàbá wa mímọ́. Oh, oh, he has a way. fún bàbá wa mímọ́. Oh. fún bàbá wa mímọ́ o. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà láti nú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ̀dá kun ẹ̀wà nǹkan fìdílé ká jíjọ gbọ́. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ti yá ọ̀yà náà lọ ó ṣe amúná lọ pé báwọn wọ́n ti buná lù ọ́ ó ṣe amúná lọ. sọmọ ìpè bí ọba ti ṣepo tààràtà èèyàn ga mọ́ ṣe sùkè. má fi kíní epo má fi dì mí létí o. èèyàn tójú ọ̀nà náà tí wọ́n bá ti já bíríìjì lójú ọ̀nà èèyàn. má fi bíríìjì àdúgbò yín má fi wọ́n létí o. àwọn jẹ́yàn ọmọ fẹ́ ṣe sùkè bí e bá ṣe pé. ẹ ẹ kókó ń bẹ bí ọwọ. àwọn kan tí wọ́n ṣe geography bọba sùọ. ọ̀dà akẹ́yìn ò ṣe geography o tí wọ́n bá sọ pé ọmọ kan wá àwọn tí wọ́n máa wo orí mọ́ geography ní abá gbé eh. máa pìdì ńlẹ̀ lánàá ní abá ní ilé ìtọ́ ọba gbà báyìí ọgbà bíi ìjà ibi lẹ́yìn ibẹ̀ odò kan mẹ́mẹ́ ń o kẹ́kọ́ sí ọ̀làjú dáadáa o kọ́ mọ́ fi gé ọkọ̀ sọ́lẹ̀ o ní abá gbé máàpù lẹ̀ láwá stọ́dì máàpù nítorí àsáfẹ́ wa bí iṣẹ́ mo ro tọ́ lọ́ọ̀ni bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo ibi tí ẹ gbé mi gbà lójú máàpù mu ni ṣé nítorí pa lọ́fíìsì ẹ̀ náà tí ìbá lọ fi ṣe kí ni ó ṣẹlẹ̀ náà. kò sí owó oṣù ọkàn ni kò sí kí wàá ní ó ṣẹlẹ̀ ta ni ó dín tí ó dín ni ó dín kì í ṣe pé bóyá ó sì dín ó ṣẹlẹ̀. <laughs> ok ọlọ́run ṣàánú aṣáṣe ẹ̀dúpẹ́ ẹ̀ àmọ́ eh, farajìn fúnṣẹ́ àmọ́ farajìn fún àwùjọ ọlọ́run kó pin alérè hmm. ayé ni kó sì ti bẹ̀rẹ̀ sí mọ́ pin alérè kó mọ àmọ̀báyé mi wá. barisa ni onímọ̀ wá kẹ́yìn náà iye tá a wá yìí ó lè mọ̀ wá mi mọ̀. <laughs> ọlọ́run jọ sàánú fún wa nígbà tí ọ̀sà tẹ̀ kọ̀ dáyẹ̀ lójú. à ń gbọ́ náà ni à máa gbọ́ náà ni à ń kà náà ni wọ́n sì fi ń ṣe ìwàásù wọ́n sì fi ń ṣe wáàsí fún wa. pé kọ̀sáyé méjì ẹyọkan náà ni. ẹ ṣeun ṣe wọ̀nyí èèyàn adé sí lọ́rùn nítọ̀sẹ̀ yìí o ìdí ayọ̀ ìdí ìdùnnú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan bíwé ìròyìn bá ṣe ń kọ́ ní yakinlala yakinlala ó mọ̀ ká ní yàjóyàjó fàpẹẹrẹ báyìí ní ìsìn àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin tòní The Nation, The Punch, Nigerian Tribune àti ìwé ìròyìn Daily Sun bá a ṣe kó wá dénú níta gbangba The Nation tiẹ̀ ọ̀nà láti rí tí wọ́n kọ́ sí ìta gbangba ẹ̀ pé ọ̀ṣun 2023, twenty three wọ́n ní inú ẹgbẹ́ PDP ó ti ń hó ṣùkùṣùkù bí omi gbóná tí wọ́n gbé lé àrò hmm. látàrí ètò ìdìbò abẹ́nú primary wọn àtorúkọ àwọn olùsojúdìbò delegates wọ́n lò ní fa wuyewuye nínú PDP báyìí o ìròyìn yẹn pọ̀ àkórí ẹ̀ ló kéré ni mo ṣe kà mọ́ ń bá a bá débi àlàyé ẹ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ o. ọ̀dà alágbó tí òṣèlú yíká gbogbo àwọn ìwé tó lónìí ni wọ́n mẹ́nu ba òṣèlú níbẹ̀ látàrí ta ni yóò bọ́ sípò lọ́dún 2023 àwọn ète kéte ń lọ ọ̀tẹ̀ ń lọ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ń lọ láti má kí ìgbò kó àga yìí gùn lọ́dún 2023 àwọn wo ló sọ bẹ́ẹ̀ inú ìwé ìròyìn Daily Sun ibẹ̀ la kà mọ́ àmọ́ Buhari ó sọ pé ìyókù dọ́wọ́ síbàjò èmi ọ̀ lọ rèé fún ara ń tọ́jú hmm. lókèrè láìpẹ́ yìí hmm. ọ̀dà gbogbo òwe náà ló sì gbé pé gbogbo ìyókù ọ̀dọ̀wọ́ ọ̀sìnbàjò báyìí o. Hmm. Asu ti sọ fún ìjọba Nàìjíríà pé àdéhùn twenty oh nine òun náà ní kẹ́ ẹ tètè mú ṣẹ ẹ sì rí i dájú pé ẹ fi owó tó tówó ṣẹ́ka àwọn fásitì ètò ẹ̀kọ́ fásitì ní Nàìjíríà tàbí káwa gan gbé fásitì ti pa tán yányán hmm. asuu sọ ìta gbangba punch ni wọ́n sọ sí. wọ́n ti sọ wípé ìtàn kò ní gbàgbé gbogbo ọmọnìyàn àti pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá yọmọ tọ ẹ̀dá lẹ́yìn nígbà tí ò bá sí láyé mọ́ ni èyí làwọn ọ̀rọ̀ tí ń jáde látẹnu àwọn ìkànnì látàrí ìjókòó kan tí wọ́n jókòó ní ìrántí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gòwọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ ńbẹ̀ ọ̀làmọ́lẹ̀ wípé ẹ̀rí nǹkan bá ń bí èèyàn gidi ti lọ ẹni eré ti lọ Awólọ́wọ̀ ṣènìyàn ọjà fitafita láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní ìṣọ̀kan títí tí ó fi lọ dágbére fún Ọlọ́run ọba. àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ wọ́n ti ń nú mọ̀húrú mọ̀húrú pé àfàìmọ̀ káwọn ọmọ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tàwọn náà lórí awuyewuye tó ní í ṣe pẹ̀lú ìdádúró lẹ́ka ètò ìdájọ́ judiciary autonomy mhm. lábẹ́ àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó mọ́kàndínlógún kan wọ́n farahàn níwájú ìgbìmọ̀ adásẹ̀ríà fúnni tí ń gba awuyewuye tó ṣe ọlẹ́ka ètò ìlera ẹ̀sùn tí wọ́n fi kàn án mọ́kàndínlógún ni pé wọ́n hùwà pálapàla tó lè sọ̀wọ́ ẹ̀ka òun lẹ́nu níta mm. gbangba the punch ni wọ́n kọ́ sí. ọ̀dà bákan náà nínú ìwé ìròyìn àwọn tí í ṣe bíṣọ̀bù bíṣọ̀bù ní ẹkùn ìjọ ti kátólíìkì wọ́n ti sọ fún ọmọ nàìjíríà pé lajú ẹ̀ wípé kẹ́rì dájú wípé àwọn èèyàn tó bá lọ́gbọ́n tó lóye tí orí rẹ̀ gbé láti bọ́ sí ipò ààrẹ ní ká dìbò fún tó di ọdún 2023. àwọn tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ APC láwọn ìpínlẹ̀ ó ṣeé ṣe kí wọ́n ó jókòó ìfikùnlukùn lónìí lórí awuyewuye tó súyọ lórí ìpàdé àjọ ńlá ẹgbẹ́ ọ̀hún láwọn ìpínlẹ̀ ìta gbangba punch wọn kọ sí ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kejì. bákan náà lórí ọ̀wọ́n gógó epo bẹtiró àjọ èyí tó ń rí sí ìkákòyàwó lórí ẹ̀tọ́ ìlú tá a mọ̀ sí serap wọ́n ti sọ fún ààrẹ wa Muhammadu Buhari pé káàrẹ ọmọ sọ̀ra rẹ̀ lẹ́nu ọ̀ kó tètè gbọ̀pọ̀bọ̀kọ́ gbọ́bọ̀bọ̀gbẹ́ bí bẹ́ẹ̀ kọ́ tí ọba tètè gbọ́bọ̀bọ̀gbẹ́ ọba ó gbé ààrẹ wọ̀gbẹ́ o hmm. látàrí epo tọ́wọ́n yìí wípé àwọn èèyàn tí wọ́n ti ń sọ pé àwọn gbá wọn náwó látọdún 1999 ẹ lọ́ọ̀rẹ́ ṣèwádìí owó tí wọ́n sọ pé àwọn ná lérí ẹbu ìfọpo bí ààrẹ ọba ṣèwádìí rẹ̀ ọ̀ṣẹ́ òyì ààrẹ náà hmm. Serap ló sọ bẹ́ẹ̀. ìlànà ìmúra tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fáwọn ọlọ́pàá tó jóbìn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní wọ́n ti sọ pé ìlànà ọ̀hún nàmbà fẹ́ ni optional ni kì í ṣe nọ́mbà túláàsì. ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n bẹ̀ mọ́. wọ́n ní láti ṣàkọsẹ́yìn náà sọmọ <laughs> pé ẹwà sì ẹwà dira pamọ́ sára òkú àwọn akárí omi. wọ́n máa dẹ́ngẹ́ po ó rí tí wọ́n fi ṣe ní sétí ní èsì ó rí. tí wọ́n sì àtọ́tẹ̀ wọ́n ṣe kìnìún àtàwọn nǹkan yẹn àtàwọn nǹkan eh, yẹn. bẹ́ẹ̀ni ah. àwọn àwọn àdégélé mọ̀fìlà yìí náà wà ní. <laughs> ọlọ́run o. okay wọ́n ní wọ́n ti ń ṣèwádìí báyìí lórí bí ẹnìkan ṣe pòórá nínú ọkọ̀ BRT ní ìpínlẹ̀ Èkó ọwọ́ ti tẹ àwọn èèyàn méjì tó jẹ́ afurasí lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ikọ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìmọ̀ jìnlẹ̀ lórí bí wọ́n ṣe ń ṣe afárá wọ́n ní wọ́n ti ń lọ rí fọwọ́ báwò afárá Èkó Èkó bridge tìjọra àti ti marine nílùú Èkó pé ṣé kínní yóò tí ì máa mi hẹlẹ̀ kí wọ́n lọ rí èwo o bóyá wọ́n ṣe àtúnṣe sí i. lórí ìgbésẹ̀ títàpá sófin àwọn olù àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn ń fẹ́ kí wọ́n gbé agbẹjọ́rò àgbà tí ṣe kọmíṣánná ètò ìdájọ́ nípínlẹ̀ Ògùn kí wọ́n tì í mọ́ ẹ̀wọ̀n ojú ìwé kọkànlá ìwé ìròyìn punch fún tòórọ̀ ìyẹn kọ yẹn sí o. ọ̀dà ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti Abba Kyari ọ̀nbẹ lójú gbogbo òwe tó jáde ní àárọ̀ tòní kámọ́kàn fi sẹ́yìn lọ́wọ́ náà ni wọ́n ní àjọ NDLEA wọ́n wọ́ lọ ilé ẹjọ́ lónìí àtàwọn mẹ́fà míì nítorí ọwọ́ wọn tí wọ́n kámọ̀dé oògùn olóró. tọ́ ajá balẹ̀ lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine ilé mm-hmm. Ìbàdàn abẹ̀rẹ̀ fún ti ọjọ́ ajé tòní náà nà ọjọ́ òní ó pè wá ọ̀sẹ̀ yóò pè wá oṣù yóò nítumọ̀ ayọ̀ sínú ayé wa ọ̀rọ̀ jáde àṣẹ́fò. mánu méjì jà lánàá mánu kan dá sẹ̀ríà fún mánu kejì mhm. ìjà mánu ni. ìjà mánu ni àgbà mánu ló lè na mánu tí ọwẹ́ ò torí ìgbọ́ ọwọ́ torí. àgbà mánu lérò ìlú mánu tí ọwọ́ ò torí. àgbà mánu tọwọ́ ẹ̀ torí ní ọ̀nà tòrò mọ́ gbé tọwọ́ rẹ̀ ò torí àwọn mánu lọ́jà ẹsẹ̀ ló ń dédé sí bí. mánu wo ló lu àwọn iná mánu na mánu kí ni ìtumọ̀ tọkàn ẹnìkan fún ẹnìkan fún wa. <laughs> ẹgbẹ́ wa ló lù yàn. ló lù yàn. ẹgbẹ́ wa ẹjẹ́ àlọ́ ẹgbẹ́ wa mọ̀ ọ́ lù yàn ní ìlú bàràgán pàápàá tèèṣe kéékèèké àwọn òsì kò bá sí ngọ́. nẹ́tíwọ́ọ̀kì ò sí. ajá balẹ̀ ajá balẹ̀. àwọn kan ò gbàgbọ́ pé ohun bàǹtàbàǹtà báyìí lè ṣẹlẹ̀ láwùjọ wa. má lò kù wá kó o gba ojúlówó àrà tuntun láti iléeṣẹ́ solar telecoms. má lò kù wá kó o gba tuntun. ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí ló ń bi mí lánàá pé níbo ni mo ti rówó ra fóònù tuntun pẹ̀lú bí nǹkan ṣe rí nígboro yìí mo bá bi í léèrè pé ṣé kò tí ì gbọ́ nípa má lò kù wá tuntun ni. ó ní ìbáwọn tí mo ni. <laughs> apanilẹ́rìn lálàbí yìí mo ṣáà ti sọ fún pé solar telecoms ló mú kígbà ó rọ gbogbo mùtúmùwà lọ́rùn. ìwọ péréte yára lọ sí solar telecoms láti lọ pààrọ̀ fóònù tó o ti ń lò tẹ́lẹ̀ pẹ̀lú owó péréte àwọn fóònù bíi samsung infinix tecno nokia iphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tara máa bọ̀ ní solar mega store lẹ́gbẹ̀ẹ́ wema bank mọ́kọ́lá roundabout mọ́kọ́lá ìbàdàn tàbí kí o lọ sí www.solatonline.com telephone zero nine zero seven four three four nine seven seven six at zero nine zero seven four three four nine seven seven seven. solar telecoms má lòkùwá kò gbà tuntun ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá àkànṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyaka. Ọlọ́run àwọn bàbá wa ọlọ́run ìpínlẹ̀ ìṣẹ́ ṣe ń ṣe lọ́jọ́ ìjọsí tó ń ṣe nígbà ni ó sì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road Zona headquarters ajíègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ tí ìfẹ́ tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ni ìpàdé ìsọtẹ́lẹ̀ tọ́lọ́run pàṣẹ kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a pè ní. oníṣègùn ńlá. oníṣègùn ńlá wá gbogbo ọjọ́ tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pastor ṣògo arúlógún zona superintendent cac òkè dáǹdè zona headquarters ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń jó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ àgùndọ̀lọ́mọ gbé zero eight zero three six five seven one six one seven ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ni egbògi tó jẹ́ òun ni ni ara ń yán ni ara ń já ni jẹ capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú ìbàdàn bnc capsule wà ní danax pharmacy adamasinga tanimola pharmacy òkè aslam pharmacy Mokola roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwó ẹ̀dẹ́ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí nọmba thirty adekoya house anfani road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedica nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé oh eight one O oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. Ah, ah, n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o ṣàmì pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. Ah, o wá já mi sí nígbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung, Tecno, Itel, Infinix, Oppo, Xiaomi, Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò tó ní lọ́wọ́ tó ní rí nǹkan mú lọlé. bákan náà làwọn phone accessories tún lubẹ̀ pàbíbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá tún ṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kọ́ wàrà san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. Refugio Experience Store kalẹ̀ sí beside Vivo Service Center Asolẹ̀ bus stop along UCH Road Mọ́kọ́lá Ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré dégbé wọjà tẹ́rù lọ́mọ ní gbọ́wọ́ ijó gẹ̀ǹgẹ̀ àfàìwọ̀bẹ̀rẹ̀ àjàlàfà ìjẹ̀bùn zero eight one six one two six zero zero one zero. rìfújò ìrírí mẹ́rin rí. ìgbà ọ̀tún ìgbà ọ̀tún ìgbà ọ̀tún ìgbà ọ̀tún ìgbà ọ̀tún ooo. alágbára ni adẹ́dà tó ní ìkápá àti yí ayé ẹni padà ó ṣetán láti mú ìgbà ọ̀tún dé bá àyànmọ́ rẹ kópa níbi ìsọjí alágbára ńlá ọlọ́jọ́ méje tí ìjọ almighty solution evangelical ministries incorporated tẹpẹpẹ rẹ̀ tá a pàkórí rẹ̀ ní ìgbà ọ̀tun new dawn. ọjọ́ keje sí ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún yìí ni yóò wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ four pm daily ìsìn ìdúpẹ́ la ó fi káàdì ìsọjí ní sunday ọjọ́ kẹtàlá láago mẹ́sàn-án òwúrọ̀ nine am. àwọn ikọ̀ àti ìríjú tí olúwa máa lò ní prophet Ade adégbìtẹ́ prophet paul sọládèmí prophet Ade olóyèdè àti olùgbàlejò fúnra rẹ̀ pastor adéníyì àsùnmọ́ b bàbá àjọ tó nírònú. wá bá jésù pàdé níbi ìsọjí ọlọ́jọ́ méje ìgbà ọ̀tun nínú ìjọ almighty solution evangelical ministries incorporated aka almighty god arena ní tèmídìrẹ́ compound Falowo street ọlọ́runṣògo àkànrán road ìbàdàn. Oh eight o oh three seven one four one six two nine. jésù retí rẹ o. That's why I use my oracle. You love me, my daughter, seven. Ìfọyín Oracle àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín, ó ń ro eyín lágbára, ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín, ó mẹ́yìn ẹni funfun pẹ̀ẹ́ pẹ̀lú èémí àlàáfíà, ó ń pèsè èròjà mẹ́yìnró, ó ń jẹ́ kí èrìgì lálàáfíà, iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta. Ìfọyín Oracle. That's why I use my Oracle. You love me, my tó dà sẹ́. Jésù lóníwà kò má sáré Ìpìlẹ̀ oríire, ìpìlẹ̀ oríire. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ìpìlẹ̀ oríire ni àkànṣe ìpàdé àdúrà oníwákàtí méjì ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù fún àbẹ̀wò agbára Ọlọ́run látòkè wá tí ìjọ CAC oníyanrìn nìbàdàn ṣètò ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú àti ọjọ́bọ kejì lóṣooṣù láago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Nínú àkànṣe ìpàdé àdúrà yìí, Jésù yóò lo pásọ CA Ọlánrewájú, alága CAC assembly pastor, pásọ Láomi, AGM ags pásọ po fagbenjo ags pásọ ae ọlọ́jẹ̀dẹ̀ ags pásọ ee adesina ags pásọ jeho ìṣọ̀lá ps pásọ eche ọ̀làdìmẹ́jì àti pásọ peter ògúndàre fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu darapọ̀ mọ́ àwọn olóríire níbi ìpàdé àdúrà ìpìlẹ̀ oríire tóṣù yìí ní tuesday wednesday àti thursday kejì láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ ìgbàlà àlùyọ ìtúsílẹ̀ ìwòsàn àṣeyọrí àti ìbùkún yóò jẹ́ tiẹ̀ bó o bá wá nítorí olóríire ni ọ́ ìwọ gangan lẹ̀rí kan a máa retí yín o jésù lolúwa olùkéde cac ọ́fíìsì oníyanrìn ìbàdàn. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos pos àwọn oníbàárà máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ọmọ ìyá ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ pásítọ̀ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà ní ẹ̀yìn young adé motors ososani junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Ministers of the Gospel in Ibadan, are you ready? comes another season of refreshing before the Lord as Christ United Ministries International and City Changers International USA, in conjunction with all churches in Ibadan City, present Ibadan 2022 Ministers Conference with the theme Jesus, the Light of the World, John chapter 9, verse 5. Date is Wednesday, March 9, 2022. Time is 10 a.m. Venue is Assemblies of God Church behind Ohando Petrol Station, Mokola, Ibadan. Ministering under God's supernatural unction is Apostle Matthew Uluajoba. President, Christ United Ministries International and City Changers International, USA. Please note that all COVID-19 protocols will be duly observed. The light will shine and darkness will disappear in your life and ministry. Ibadan 2022 Ministers Conference on Wednesday, March 9. A must to attend. Jesus is Lord. Secret Gold Real Estate. Ramadan promo lè yí. Ẹ̀sìn one twenty five percent tí oníbayobayo ní. Ilé iṣẹ́ alájà Akéwà Góòlù tó ń talẹ̀ rọlẹ̀. Pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. Twenty five percent Ramadan promo. Blessed land ní ten minute drive sí tóge táǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o wọ́n ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákó ládójúkọ express farmland tó wà ní mapaki university eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pẹ̀lú ilẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn rọ́mọ̀ ń lọ lórí gbogbo ẹ̀ ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ express expressway farmland tó wà ń bẹ̀ yẹn náà gbogbo ẹni tó fẹ́ ra lẹ̀ lásìkò yìí ẹ sọ̀rọ̀ àbáwọn kan sango real estate secret go real estate wọn nílé àtìlẹ̀ ń bàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó ń lọ lọ́wọ́ ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow bus stop along iworo ọ̀dọ̀jọ́ expressway tàbí number forty four kulani street grammar school bus stop ojúdú lagos lè fún zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti àjì twenty twenty two àwa náà ní kẹ́tẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ ọlọ́run bàbá mi yé wá sóhun tuntun láyé mi o ojúkọta lárópin ẹ̀dá kárí mi nínú ògo. èmi ó sọ tuntun kéré sísìnyí yóò jáde. èyí nìyọ. tí ọlọ́run bàbá mi fi kọ sí prọfẹ̀ fún ṣúàgẹ̀dẹ̀. láti ṣàgbékalẹ̀ ìbápadé pẹ̀lú olúwa. ní tuesday méje. tí a pè àkórí rẹ̀ ní new beginning ìbẹ̀rẹ̀ òtútù. láti tuesday ọjọ́ kẹjọ oṣù kejì títí di tuesday ọjọ́ kejìlélógún twenty two oṣù kẹta àdúdàwọ̀ yìí lọ́lọ́run bàbá mi yẹ yóò fi máa dá wìtìwìtì nínú agbára rẹ̀ gbogbo àkókò mẹ́sàn-án òwúrọ̀ nínú ìjọ first apostolic church cs palace of his grace tó wà ní oyinsọlá mẹ́sùn lẹ́gbẹ̀ẹ́ bátìmọ̀ mọ́nàdé ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀wá olúwa nígbà tẹ́lẹ̀ rí fún tuesday méjèèjì yìí òun máa ṣá gbogbo èdè pátápátá ló máa já ibi tọ́lá yóò ti máa lọ ikú àti ìríjú rẹ̀ fún iṣu àkàndé àtọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé ẹ̀wá lọ́dọ̀ Jésù olùràpadà èmi gangan lókàn tí ó sòun tuntun láyé rẹ̀ àbájáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ obìnrin ní máa ń kojú ẹ̀fọ́rí inú nínú ẹ̀yìn àti ẹsẹ̀ dídùn lásìkò tí wọ́n bá ń retí nǹkan àlejò wọn bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àìbalẹ̀ ọkàn àti àìlera lè ṣokùnfà kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í sì jẹ́ kóyún tètè dúró lára obìnrin nígbàkúìgbà tó bá wọn kojú àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí ìmúnaka wà lárọ̀ọ́wọ́tò rẹ̀ yálà nǹkan àlejò obìnrin tó ń ṣe ségesège kíkojú ìrora lásìkò tí wọ́n jáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ sáyẹ̀nsì lórílẹ̀‐èdè Canada pẹ̀lú wàrà màálù láì ní kẹ́míkà nínú ni wọ́n fi ṣe ìmúnuka tọmọdé tàgbà ló lè lò ìmúnuka ó lè ríra ní tonic pharmacy UCH Ìbàdàn Fumac pharmacy mobile ring road Ìbàdàn àti elite pharmacy Bódìjà Ìbàdàn tó fi mọ́ gbogbo ilé ìtajà oògùn tó bá súnmọ́ ilé iṣẹ́ lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero tó bá lo ìmúnuka tí kò sí àyípadà yọjú sí dókítà rẹ. That's why I lose my mind. You love me, my good, that's ìfọyín ọ́rákẹ́ àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó ń ro eyín lágbára ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín ó mẹyín ẹni funfun pẹ̀ẹ́ pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta ìfọyín ọ́rákẹ́ à. That's why I use my pàtì ọlọ́run mi ẹ ràn mí kí lè rógolo dalẹ̀ o. seventy two hours ní mẹ́síkà àkọ́kọ́ lélẹ́yìn ní twenty twenty two power ti ọlọ́run fún pẹ̀lú Táíwò Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti CAC máa jẹ̀mú àánú. gbogbo aládùá. wo ya ká gbójú wa kú ọ̀lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wá darapọ̀. mọ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ Friday eleven ní Sunday thirteenth March. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwa. bukola jáde sẹ́wọ́lẹ́ jésù. ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀. yẹmi david látàbúlẹ̀. ká ní ológun ara. prọfẹ̀tà ìwọ òjò bàbá ìsọjú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yáni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. láti wọ́rọ̀dù ń bàdàn. bó ti já ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní mẹ́síkà mi kẹ́ ẹ máa bọ̀. bàbá ti wọnú àdúrà. láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven. àjọ àmúdẹ̀ ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. wàá gbàgbà ọlọ́run tó máa sọ́pọ̀ mọ́ ìrànlọ́wọ́ má sílẹ̀kùn o. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́ nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho ọgbọ́n ibà ara ti yá gágá o mustapha ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Keep ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àti lágùn. gbé mọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. sábà wa rẹ ni tí o ti gbàwé gbàrí sí tilẹ̀ rẹ. abẹ́ ò ti ra yè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ pé zero nine one five two two two two two zero five. késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílò ìbàdàn. tí pọ́ǹpì concept developer that cares. ajá balẹ̀ Ajabale. balẹ̀. ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nà aago mẹ́sàn-án ó ti kọjá ìṣẹ́jú kan péré á bẹ̀rẹ̀ àlàyé lábẹ́ àwọn àkòrí ìròyìn tí a fún àlàyé sì ni grandfather ọ̀rọ̀ hmm. ẹ jẹ́ akọ yẹ̀ wò lójú ìwé kejì punch fún tòórọ̀ yìí àdéhùn ọjọ́ tó ti pẹ́ láàrin ìjọba àpapọ̀ àtẹgbẹ́ olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí tàmọ̀ sí ASUU asuu ní kíjọba ó mú ìlérí ọjọ́ tó ti pẹ́ ṣe ìjọba àpapọ̀ ní bí nǹkan bá ti pẹ́ àmọ́ gbọ́n sí àdéhùn àfi káwọn ó tún ṣe ìròyìn yẹn pé ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà ti gbé mọ̀ràn kalẹ̀ fúnjọba àpapọ̀ nàìjíríà pé àfi kíjọba àpapọ̀ ó tètè gbé owó tó nítumọ̀ lóko lókì sẹ́ka ètò ẹ̀kọ́ fásitì àbí bí ọ̀wọ̀ kí wọ́n ti àwọn fásitì nàìjíríà pa <laughs> bápá ò bá ṣàṣeyé san èèyàn ká a lórí ẹni tí ṣe ààrẹ yányán fún ẹgbẹ́ asu ní nàìjíríà ọ̀jọ̀gbọ́n Emmanuel Ọ̀ṣọ́dẹ̀kẹ òun náà lọ ké ọ̀rọ̀ yìí sí etí àwọn oníròyìn láòkò tó ń ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn lórí ẹ̀rọ alágbèéká nígbà tí yọmọ sọ̀rọ̀ ó ní Ọ̀ṣọ́dẹ̀kẹ ni ẹ wò ẹ má jẹ́ àtànra wa jẹ o èèyàn ò lè gbin ẹ̀pà kọ́ ká láńbẹ́ o gbogbo ètí ìjọba àpapọ̀ ń sọ lọ́tún lọ́sẹ̀ pẹ̀lú àwíjàre wọn ní wípé tàbí ṣùgbọ́n ẹ̀ kò bá sùn lé bí ti wòlé ọmọ àfi kíjọba ó tètè pa kítí mọ́lẹ̀ ṣèyí tó yẹ kí wọ́n ṣe lẹ́ka ètò ẹ̀kọ́ fásitì kó tó pẹ́. ẹgbẹ́ asuu nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́ sẹ́ńdì àná tà ń sọ yìí ni wọ́n ní ìjọba wọ́n gbọ́dọ̀ tètè ṣàmúṣẹ àti àmúṣe àdéhùn tí àwọn jọ wọnú ẹ̀ lọ́dún 2009 bí bẹ́ẹ̀ kọ́ là kà sọ̀rọ̀ ọ̀rọ̀ Ṣódẹkẹ́ yìí òun náà ni ó dàbí èsì sí ti mínísítà ètò ìgbanisíṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí nílẹ̀ yìí dókítà Chris Ngige tí ọ̀sánjò ní kíni Ngige sọ lórí tẹlifíṣàn channels ní Ngige ti sọ̀rọ̀ lọ́jọ́ àlàmísì Thursday ọ̀sẹ̀ tó lọ tó pé ẹ wò ká mọ̀tànra wa àìfuyẹ kápá wúwo <laughs> mínísítà ní ìjọba àpapọ̀ ló lọ́ọ́ bíjọba àpapọ̀ òṣìṣẹ́ lọ́ọ́lọ́ yìí náà yọ̀ọ́ kan àti mọ̀ṣe lè má déhùn ṣe pẹ̀lú asuu fún ìdí èyí bóyá káwọn ó tún ẹ́díìtì àdéhùn tí àwọn ṣe pọ̀ pẹ̀lú asuu ní ọdún 2009 o àfi káwọn ó tún ìjókòjó tún ọ̀rọ̀ sọ tún àdéhùn ṣe kí ohun gbogbo kí ó lè bá a lọ ní pẹ̀lẹ́kùtù ngìgé ní ìjọba tiẹ̀ ń wò ó wípé bí ìjókòó yìí bá lè tètè wáyé láti tún ọ̀rọ̀ sọ tún àdéhùn 2009 ṣe ìyanṣẹ́lódì táwọn olùkọ́ gùn lé ní kó tètè jẹrùkún gbàgbé kí ni asuu gbọ́ yìí sí ààrẹ asuu Osodeke ní bọ́bá ti kan kí wọ́n fowó dókòwò sẹ́ka ètò ẹ̀kọ́ fásitì lálàyé ẹlẹ́sìn mìíràn máa ń gbòde bọ́bá ti kan kí wọ́n dá sí ọ̀rọ̀ àwọn olùkọ́ fásitì òun náà ni ọmọ ìjọba máa ń fọwọ́ yún rí fọwọ́ yún igẹ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí wọ́n pa àwọn ò lọ ẹ̀sẹ̀ mọ́ni ló lọ kẹ̀yà ló lọ ni o asuu ni irúfẹ́ àwọn olóṣèlú tí à ń gbé sí ipò àṣẹ ní orílẹ̀-èdè nàìjíríà làwọn olóṣèlú tí ọ̀rọ̀ ẹ̀ka ètò ẹ̀kọ́ kò nítumọ̀ sí wọn kankan ẹ jẹ́ ká bi wọ́n pé ńgbà ọ̀rọ̀ covid-19 jàbí ìjìwọ̀lú bí wọ́n pé adúrú owó èlò ni à ná sí covid-19 bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀nfà bílíọ̀nù lọ́wọ́ ni wọ́n dà sórí ọ̀rọ̀ covid-19 mo dẹ̀ lè sọ fún yín wípé ìṣòro ẹ̀ka ètò ẹ̀kọ́ ó tó ti covid nineteen lẹ́ẹ̀mẹwàá bá a bá gbé sí ẹ̀gbẹ́ ara wọn torí pé bẹ́ẹ̀ bá lẹ̀ ń fowó gbọ́ bùkátà nǹkan kan tó jẹ́ pàjáwìrì sí ẹ̀yìn ẹsẹ̀ fi ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ̀ kọ́mọ di dìndìnrìn ńgbà tí èso dìndìnrín ẹ̀ka ètò ẹ̀kọ́ ò bá so fún orílẹ̀-èdè yìí ẹ̀ rí wípé èèyàn ò lè gbin lá kọ́ka ẹ̀pà ńbẹ̀ ń tí àwa ń sọ fún inú oní àtọ̀ àwọn ibi tí wọ́n máa gbowó sí ni ọ̀rọ̀ iná ọba dé wọ́n gbé owó fún disco wọ́n ní disco ti níṣòro o wọ́n gbé owó fún disco kó fi mówó ju tó disco ẹ̀ka iná ọba wọ́n ó tún ra mítà kó fún disco disco wà mọ́ ta mítà fún àwọn aráàlú ibi tí owó ìlú ń lọ tẹ́ka ètò ẹ̀kọ́ tí ò sì ní ìtumọ̀ kankan sí wọn nù bá a bá sì bí wọ́n pé ẹ̀ka ètò ẹ̀kọ́ ńkọ́ wọn làwọn ò lówó lọ́wọ́ ẹ̀bí wọn pé àwọn olóṣèlú wa owó bàbá gbọ́ ìyá gbà owó mọ́rìnrìn àjò tọ́ allowances lóníranran ẹ̀ wo bí owó ọ̀hún ṣe máa pọ̀ tó tí wọ́n sì máa rún máa pò àmọ́ ńgbà tó bá ti kan ẹ̀ka ètò ẹ̀kọ́ kò só lọ wọn ẹ̀ wo ṣebí aya ààrẹ obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń ṣe yàtàyòtò ní ìlú dubanjo ní táwọn aya gómìnà nàìjíríà náà tí wọ́n sì gbé orin orin ẹkú ọjọ́ bí lọ́ọ̀rì ká aya rẹ̀ mọ́ sí ìlú Dubai ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tá à ń sọ yìí odidi owó tó lọ́kọ lókì ni wọ́n fi ń bọ́ bùkátà ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn nílẹ̀ gẹ̀ẹ́sì the united kingdom bá a bá sì bí wọ́n kí wọ́n mójútó ètò ẹ̀kọ́ nàìjíríà kò sówó òun náà ni wọ́n máa ń sọ we don't have money we don't have money a ti sọ fún wọn pé bí ò bá ti sówó tẹ́ fi gbọ́ bùkátà ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ kúkú ti àwọn ilé ẹ̀kọ́ fásitì ẹ ti pa ká mọ́ pàdé mọ́ ìròyìn yẹn ń pé ogun kò sówó kò sówó ọlọ́run kọ́ sọ wà ń bẹ̀ ojú ìwé kejì punch ni ọkọ sí. ok ẹ jẹ́ kí mi ọ gba apá bíi wọlé apá ètò ẹ̀kọ́ ni wọ́n gbà wọlé apá nǹkan amáyédẹrùn nǹkan kò ṣeé mọ̀ ní lèmi ọ gbà wọlé o epo bẹtiró tọ́ wọ́n gógó iná ni àjọ serap àjọ tàmọ̀ sí socio-economic rights and accountability project tí wọ́n ń rí sí ìkákòyàwó lórí ẹ̀tọ́ ẹni òun náà ni wọ́n ti sọ fún ààrẹ wa Muhammadu Buhari pẹ̀lú àrọwà ni ọ̀ pé kó pàṣẹ fún adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà eyín Abubakar Malami pé kó tètè gbé àwọn èèyàn kan dìde báyìí kí wọ́n lọ rèé tanáwádìí gbogbo owó tí wọ́n ná lérí àwọn ẹbu ìfọpo wa mẹ́rẹ̀ẹ̀rin lórílẹ̀-èdè Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kódà wọ́n tún sọ fún ààrẹ wa Muhammadu Buhari pé kọ́lọ́rẹ́ tanná wádìí bí wọ́n ṣe bá náà àwọn owó kan léyìí tí wọ́n ń sọ pé wọ́n fi ṣàtúnṣe lọ́tún wọ́n ṣàtúnṣe lójì ìgbédìde àwọn ẹbù fọ́pọ̀ wa látọdún 1999 gbogbo àwọn àgbààgbà tọ́jẹ̀ sẹ́bì wọ́n ní kí wọ́n sara wọn jọ báyìí wọ́n wá jólamba níwájú òfin ni o wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá sì rí wípé abíyá rẹ̀ wọ́n sì sókè okay ọjà àfikàn lórí ọ̀rọ̀ yìí pé wọ́n rí i dájú pé ó ń jó láìrí lù ní iwájú òfin lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n sì rí i pé wọ́n bomi sàn lọ́wọ́ gba àwọn owó náà padà àjọ serap wọ́n sọ fún ààrẹ wa muhammadu buhari pé kó pàṣẹ fún malami láti gbé àwọn àjọ tí mọ́ gbómọ oníwà bàjẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà kó gbé wọn dé pé ọ̀yá ìṣẹ́ ti yá ẹ lọ́ọ́ rèé máa pakuru máa àwọn ẹni bú kọ̀ọ̀kan tí a ti gbọ́ pé àwọn níbẹ̀ nídìí epo epo epo burúkú èyí tí wọ́n kó wọ orílẹ̀‐èdè nàìjíríà tó dá wàhálà sílẹ̀ débi wípé àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹnu kọ́lẹ̀ lórílẹ̀ nàìjíríà àti pé àwọn èèyàn tó wà nídìí ẹ̀ iléeṣẹ́ tó wà nídìí rẹ̀ kí wọ́n lọ́ọ́ rẹ̀ fi mú wọn dẹ́rìn òfin wò ní orílẹ̀-èdè yìí nínú òwe kan èyí tí àjọ serap tó kọ ránṣẹ́ sí ààrẹ Muhammadu Buhari ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí March five tí arákùnrin Kọ́láwọlé Olúwadáre tó sì buwọ́lù ó ń ṣe àlàyé ni wípé gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìkákọ̀yàwó lórí ẹ̀tọ́ ìlú ó ní ẹ̀tọ́ gbogbo aráàlú náà sì nà láti lè béèrè àwọn owó tẹ̀ ń sọ pé ń bá wa ná kí ara ó lè bá àdẹ̀ wá lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá àwọn owó tí wọ́n ná sí ẹ̀ka ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèmọ̀ ti yó bẹ́ẹ̀ kẹ́ ọ̀ wọ́n ti yó àyófàyà nídìí àǹbáni bójútó ẹbu ìfọpo lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ pé òjé marina gbà ní tí wọ́n ń yọ fọmọ nàìjíríà wọ́n ní àwọn epo èyí tí wọ́n tún sọ pé wọ́n gbédé ń jò ní tọ́jú epo bú epo kọ̀jọ́ omi kọ̀jọ́ ẹrọ̀fọ̀ mm. tí wọ́n kó fún wa lórílẹ̀‐èdè nàìjíríà àti bẹ́pọ̀ ṣe wọ́n lórílẹ̀‐èdè gan ó yẹ kó jẹ́ pé ìdójútì gbáà ni àwọn tó wà lẹ́ka yìí kí wọ́n dọwọ́ bojú kí wọ́n mọ̀ hu ni o tó pé orílẹ̀‐èdè nàìjíríà kò yẹ kírun nǹkan báwọn kọ́ mọ̀ sanwó-anídìí ní ibi tí ojúlàdé yìí wọ́n ní kí àwọn àjọ tí wọ́n gbé dìde kí wọ́n rí dájú pé wọ́n jọ gbogbo àwọn ọ̀bà nǹkan jẹ́ tí ń bẹ nídìí ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n jọ wọ́n dànù gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n ti sílé àwọn èèyàn kan lórí kí wọ́n jí dìde padà báyìí kí oníkálukú <clears throat> kí wọ́n wá sí iwájú òfin láti wá máa jẹ́wọ́ ní gbogbo ipa tí oníkálukú tí wọ́n bá kó láti rí i pé nǹkan dẹnu kọlẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá lẹ́ka ìpèsè epo wọ́n ní èyí tó burú jù ni pé ebu ìfọpo bíi mẹ́rin tá a ní lórílẹ̀‐èdè nàìjíríà kò sí kankan tí ń ṣiṣẹ́ mẹ́ ṣùgbọ́n o tẹ́ ẹ bá ní kí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sílẹ̀ láti ọdún 1999 ẹ mọ̀ rí àwọn owó kànjẹ̀kànjẹ̀ tí ìjọba yìí yọ yà sọ́tọ̀ ìjọba ọ̀hún yọ yà sọ́tọ̀ níbo làwọn owó yìí ti ń wọlé sí ẹ wò ó àjọ serap ò ní fọ́ lẹ́ràn o bí bẹ́ẹ̀ kọ́ ọṣẹ́ òyì ààrẹ wa muhammadu àfi kó tètè gbé ìgbésẹ̀ ètò lórí ọ̀rọ̀ epo tí ọ̀wọ́n tí àwọn kan sì ń wá ọ̀nà àti mọ̀ rà á lára pamọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ti kìlọ̀ pé kẹ́nikẹ́ni ó mọ̀ fi aṣọ bòkà mọ́ra bí wọ́n bá ti gbọ́ pé àwọn èèyàn aláìmójúmọ́ra kan ń képo pamọ́ sílé àbí sáwọn ibi tí ọ̀tọ̀ kí wọ́n kéde wọn fúnjọba o kí wọ́n má fi tiwọn kó bá ará àdúgbò yòókù ìjọba ìpínlẹ̀ Èkó láti pàṣẹ àjọ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ panápaná àti ìdóòlà ìṣẹ̀lẹ̀ iná wọ́n ti kìlọ̀ fáwọn olùgbé èkó láti yàgò fún ìwà mímọ́ kó epo bẹntiró pamọ́ ní èkó pamọ́ ọ̀nà àbàdì pàápàá epo bẹntiró ẹni tí ṣe alákòóso fún àjọ tá à ń sọ ìyáàfin Margaret Adéṣẹ̀yẹ òun ló ju gbólóhùn síta lánàá Sunday tó sì ju ọwọ́ lù nínú ọ̀rọ̀ àjọ yìí láti paṣẹ alákòóso wọn wọ́n ní àwọn rí lóòótọ́ wípé epo fẹ́ ṣe bí ẹ̀ ń wọ́n bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn aráàlú ni wọ́n ń gba ọ̀nà àlòmọ̀kọ́rọ́ yìí láti máa ra epo kó pamọ́ sáwọn ibi tó léwu wọ́n ní àwọn wá kìlọ̀ fáwọn lárìnlọ́ọ̀dù tí ń fi lé háyà fáwọn èèyàn pé èyíkéyìí ẹni tó gbalé lọ́wọ́ yín tẹ́ ẹ bá ti kẹ́fín pé ń képo pamọ́ sílé yín tó sì lè dá jàǹbá sílẹ̀ fara yòókù ẹ kéde wọn fàyè gbọ́ níbi gbogbo kódà wọ́n fi nọ́mbà táwọn èèyàn pè two four nine sílẹ̀ pé kí wọ́n ké sáwọn alákòóso lẹ́kọ̀ọ́ bí wọ́n bá ti kẹ́fín ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti ń ṣẹlẹ̀ àbí táwọn èèyàn tí ò mọ̀ ń tọ́tọ́ àmọ́ àbí tí wọ́n mọ̀ ń tọ́tọ́ tí wọn ò ṣe é tí ń képo pamọ́ báṣìírí wọn bá ti tú kí wọ́n ké sáwọn aláṣẹ àbọ̀bọ̀ bọ́bá sì ń bá ń ti ń lọ níkànnì ayélujára lópin ọ̀sẹ̀ tí a tò lọ́lọ́ ó rí i pati kan tí wọ́n ṣe tó fẹ́ ju kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni tẹnìkan ń bu àwọn yẹn ní epo. again. ẹ ń bu wọn ní epo nù bíi kẹ́gì kẹ́gì ten litre ni o epo bẹtiró ni o wọ́n wá rọpò wọ́n wá rọpò bíi three litre síbẹ̀ fún wọn nígbà tí ìsàkúsẹ̀ lẹ́yìn tó wá sóde ah. ó tiẹ̀ fẹ́ sàn kéèyàn fún wọn ní pé ẹgbàá káàdì ẹ mú lọ lé epo báyìí o kẹ ẹ lọ ah. repo ayé ẹ ò ní bàbá mi ṣé ìyẹn ọ̀dà ni káàdì yìí voucher yìí ẹ gbà ẹ mú lọ fi gbé po ẹ mú lọ sílé epo báyìí ẹ gbé po. Ah, ah, rárá ìgara ni again. àrùhàn ni. àrùhàn àrùhàn ni fẹfẹrìtì mọ́tò mọ́tò ni. mo fẹ́ make statement. fẹ́ make statement pé à ń gbà pàtí eh? wa mo pín epo ni. kí ẹ lọ mọ ẹ lọ béèrè mí lẹ́ni eh, àkọ́kọ́ tọ́kọ́ pín epo. kí lucifere ọmọ sì lọ rèé fọ́ tọ́ <laughs> ẹnìkan ní lọ́kàn bí wọn kọ́ mọ́ sàṣà náà lójú agbo. ó sì mọ̀ pé àwọn arútú àwọn arútú wáyé arútú má bínú o kò síbi tí ọba bà wọ́n lẹ̀ sí. àbí àwọn tí wọ́n mm, mm, mm, tí wọ́n ò ti lè rú. àwọn tí wọ́n rú òfin òótọ́ ni irọ́ wọn ó ti wọn ó ti gba àwọn ẹ̀sọ́ sójú ọ̀nà ẹ má jẹ́ nìkan ọmọ ọmọ kòkó tábà wọlé o. wá wo nǹkan sórí irinṣẹ́ ìkọrin ọmọ pé a máa gbóná àwọn kọ́ńsó wa yìí tí ì bá ṣe pé microphone àmọ́ gbóná ìta bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ pọ̀ jù gan o tí ì rí tó ti mú máìkì lẹ́nu bí a ti sẹ́yìn tó ń gànyàn gí mú. tí ń sọ̀kì ẹ́ àwọn wá kó epo lọ sórí stage àwọn tí ń kọrin àwọn náà wá ní wọ́n sọ̀rọ̀ ẹ̀ má bínú epo ni wọ́n ń pín ẹ̀ bá ń gbẹ́po tèmi epo ni wọ́n ń pín mo ti wẹ̀ dọ̀. wọ́n pín kú <laughs> ọlọ́run sàánú mi ah, wọ́n ti sọ pé àwọn agbófinró wọn ti lọ rí sí ọ̀rọ̀ obìnrin náà sì ti tọrọ àforíjì. ẹ o ti kọ lẹ́tà o ní ẹ mọ́ mm. bínú ó ní ẹ sì ṣe òun gbọ́ ni pé òun wò pé lásìkò ọ̀dẹ́ epo yìí kóun bu òróró síbi bàtà gbé ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ ó ní àmọ́ òun òró lárò jinlẹ̀ tó méwu dání pé ẹ mọ́ bínú pé kò ní wáyé bẹ́ẹ̀ mọ́. ẹ wo bọ́ba di lọ́sàn-án ìròyìn kan gbẹnu tán wọ́n ní ọmọ kíátekà ó ti lé níbi ogún ọdún dáadáa lọ́ba mú ọmọ ọdún méje tí ì ṣe ọmọ ayálégbé tí bàbá wọn mọ́ wá sin owó mm. lọ́dọ̀ wọn lọ́ba kí ọmọ mọ́lẹ̀ ǹjẹ́ wọn ò ti gbowó tí wọ́n gbà báyìí. Ah, ó tiẹ̀ ti jowó lọ wọn ó àfàìmọ̀ kí wọ́n mọ̀ gba nǹkan míì mọ́ lọ́dọ̀ ìjọba. àbí wọ́n mọ̀ tiẹ̀ gba ilé fún eh. bàbá àbí. ó ti ó gbẹnu tán. yóò fẹ́ gbẹnu tán pọ̀ bàdí lọ́sàn-án. ẹ jẹ́ ká tó tẹ̀ síwájú ọ ṣe rí i lórí ogun tí ń lọ ní Ukraine hmm. nígbà tí ilẹ̀ Russia tó ń rọ̀ṣì wọn tó ń rọ́ kẹ̀kẹ́ àwọn nǹkan ìjà ogun lé wọn lórí mẹ́ wọ́n ní ṣé kì í ṣe nǹkan tó dẹ̀rìn pani pé àwọn kan wọ́n dìde lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn fẹ́ lọ rèé jà ní Ukraine bẹ́ẹ̀ hàn hmm. pé àwọn bá àwọn ológun Russia àwọn fẹ́ bá wọn jà wọ́n ní Boko Haram ń bẹ níbi títí ń sọsẹ́ o tí ń sọsẹ́ hmm. tí ń sọsẹ́ láríwọ́ orílẹ̀‐èdè Nàìjíríà àgbóòrùn àwọn ò dìde wọ́n ní tó àwọn ní ọmọ nǹkan tí wọ́n wá lọ bẹ̀ torí pé ta ni ọmọ wípé ibikíbi tí ogun bá wà kì í ṣe ibi tí wọ́n ti lọ ọmọ jẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ àti pé ibẹ̀ gan ni ẹ̀ ń pè ní ibùdó ìkórè ikú àti ìjàmbá ẹ wá béèrè lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí Ukraine ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni tí ó ń tì wọ́n lọ́pọ̀pọ̀ kí ni wọ́n gbọ́ kàn lé <laughs> ẹnìkan nu ẹni tí máa ń yànnàná ọ̀rọ̀ hmm. láwùjọ lówòye pé àwọn eléyìí ń fẹ́ ṣé ò sọ ni ṣé ò sọ ni ọ̀kan náà àwọn olóṣèlú wa tó ti jẹ́ sẹ́nitọ̀ ńgbà kan ó ní wọ́n fẹ́ họnù ó láwọn ọmọ ń fẹ́ tí wọ́n fẹ́ fi hàn àwọn mm, wọ́n fẹ́ kí ni kí ni slang tí wọ́n lò fún ní náà wọ́n fẹ́ wọ́n fẹ́ japa wọ́n fẹ́ japa káyé. àmọ́ tí a fi owó dá wọn padà sílùú wọn náà one thousand dollars. ọmọ ọlọ́mọ fẹ́ yá dànù pé owó processing bí owó. irọ́ bàálù gan tó bá ti kó wọn wọn ó ti sọ fún ẹ pé wá wá wá wá ibi ni bóde àwọn orílẹ̀-èdè tó súnmọ́ ibẹ̀ ni ibẹ̀ la fẹ́ gbà wọlé sí wọn lára. bọ́kọ̀ bá ní stop over nbí kan wọ́n ti yá dànù wọ́n yá dànù sí wọ́n á dé Ukraine kí Ọlọ́run kó ṣàánú o ah, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Ukraine lọ́wọ́lọ́wọ́ gbogbo ìwé ìròyìn ló gbé kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀rín kankan lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tó mómijé lójú ẹni káàkiri ni ọbanilọ́kànjẹ́ ìlú hmm. Kiev níbi tí ó jẹ́ ọ̀kan gbòógì inú àwọn ìlú tí ó tóbi tó rẹwà jù ní ah, Ukraine wọ́n ní ó ti di tí wọ́n fọ́ yángayánga kódà ibùdó ìgbafẹ́ kan tó jẹ́ ibùdó ìgbafẹ́ tí èrò máa ń pọ̀ jù sí lórílẹ̀ àlàyé hmm. ni wọ́n bá káwọn ibùdó ìgbafẹ́ tí ó làmìlaka káàkiri tí máa ní ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n ti fọ́n ká àdó wọ́n sọdá horo wọ́n ti jẹbẹ̀rún àdó Russia. ọlọ́run ṣàánú wa ẹjẹ́ àtúnṣe lójú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní àwọn tí wọ́n ṣe bíṣọ̀bù bíṣọ̀bù nù. No, ìjọ Catholic lórílẹ̀‐èdè Nàìjíríà nínú àpéjọpọ̀ ìpàdé kan èyí tí àwọn ṣe ní ìlú Àbújá wọ́n ti sọ báyìí apá òun pọ̀ sọ̀rọ̀ ní o wípé kí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà orí dájú pé ẹni tí orí rẹ̀ gbé ìlàyàn gẹ́gẹ́ bí ààrẹ bí bẹ́ẹ̀ kọ́ omi ó tún mú lẹ́ẹ̀kan sí i àwọn bíṣọ̀bù ẹkùn Catholic lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní kí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kárí dájú pé a rí nǹkan tó jọmọ́ àmúyẹ bí ọlọ́pọlọ pípẹ́ ẹni tó kájú ẹ̀ tí ẹ̀ kú ò lè ya lórí lábala rẹ̀ tí awọ rẹ̀ kájú lò gẹ́gẹ́ bí ẹni táyàn bí ààrẹ orílẹ̀-èdè yìí tó bá dọdún 2023 àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù yìí ni wọ́n sọ̀rọ̀ láti ẹnu Archbishop Augustine Akabueze lẹ́ni tí í ṣe ààrẹ fún wọn níbi ìpàdé èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Àbújá àná lọ́rọ̀ náà bóde tó kù gírírírírì bí ìgbà tí òjò bá sẹ́lulẹ̀ wípé kọ́mọ nàìjíríà wọ́n rí i pé àwọn ọgbà kéṣù ó tún tàn wọ́n o pé àwọn èèyàn tí wọ́n máa ń fi ọ̀rọ̀ bú tí wọ́n fi ń polongo ìbò wọ́n mọ̀jẹ̀ kọ́ wọ̀ wọ́n ní ọpọlọ ẹnikẹ́ni tí yóò bá bọ́ sí ipò lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe pé yọ̀ọ̀kàn wá janu bí ejò fún ọmọ nàìjíríà tí ó sì fi búrẹ́dì ikú gan kó wọn lómi ọbẹ̀ lọ ni àwọn bíṣọ̀bù yìí ṣàlàyé pé ọdún 2023 tí ń bọ̀ yìí àǹfààní tuntun ló tún jẹ́ fọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti iléeṣẹ́ àtúnṣe síbi tá a ti kùnà ní àtẹ̀yìn lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní pàápàá nípasẹ̀ yíyan àwọn èèyàn tí yọmọ darí orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àti mọ̀ọ́mọ̀ àti jára wa ń tàn mọ́ níwájú ọlọ́run ọba torí pé ọlọ́run fún wa ní orílẹ̀-èdè tí ń sàn fún wàrà àti fún oyin ní orílẹ̀-èdè léyìí tí gbogbo nǹkan tó yẹ kó máa lọ ní wẹ̀lẹ̀mù wẹ̀lẹ̀mù ni torí pé ọlọ́run ọba fẹ́ràn nàìjíríà débi gẹ́ ṣùgbọ́n àti kùnà àjàrà wa ń tàn mọ́ ní iwájú ọlọ́run ọba tá a sì gbà kí àìsí ètò ààbò ké ọmọ fi wà lápè ní orílẹ̀-èdè yìí níbi tí ìwà ọ̀daràn téyì tó ń peléke ní jòjúmọ́ ayé nígbà tí wọ́n máa pàrọwà síwájú sí i wọ́n ní gbogbo ẹni tó bá tó ìbòdì lórílẹ̀‐èdè nàìjíríà ní kí wọ́n bóde kí wọ́n sì rí dájú pé àwọn èèyàn tó rí wọ́n bá gbé ni wọ́n di ìbò fún o wọ́n mọ̀ kàn fi káàdì wọn wọ́n mọ̀ fi ṣòfò wọ́n ṣe àlàyé pé a mọ̀ pé olóṣèlú gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe dá wọn wọ́n ní ọ̀rọ̀ dídùn nìkan kọ́ ká máa tẹ́tí sí lẹ́nu àwọn olóṣèlú kárí ká wò wọ́n àti máa ṣe bọ̀ bíbí rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ àmúyẹ kí ó tó di pé a sọ pé lágbájá yìí làtún tì síwájú wọn ni àjọ olómìnira tó náà ń ṣe kò kárí ètò ìdìbò àti àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kópa láti jẹ́ kí ètò ìdìbò ọ̀hún kó lọ lọ́dún 2023 ká mọ̀ sọ pé ṣebí wọ́n ti mọ tí wọ́n ṣe ìbò wa àwọn òkúkú níkà wọ́n ní a mọ̀ sọ bẹ́ẹ̀ o wọ́n ní omi tọ́ bá mọ́ wọn láàárẹ̀ lásìkò nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá bóde ọ̀nà bayobayo níbo ni ọgbà wọlé lákòókò ètò ìdìbò ìròyìn ẹ̀ bá nínú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. ọ̀dà àwọn ìròyìn tó fara wọn ní tẹ̀tẹ̀ yìí ẹ jẹ́ ń sáré fà wọ́n fún yín kí n fà án lé yín lọ pápápá ojú ìwé keje àti ìkẹfà punch ni wọ́n mọ̀ kọ́ wọ́n sí alára wa ẹ̀jẹ̀ àjọgbọ́ àwọn ọ̀dọ́ àrẹ̀wá láti apá òkè ọya Nàìjíríà lábẹ́ àbúradà àrẹ̀wá Youth Assembly ni wọ́n ti kìlọ̀ fáwọn olóṣèlú alátakò wípé kí wọ́n má lo ọ̀rọ̀ epo tó wọ́n ń gbòòrò yìí máa fi yìnbọn òṣèlú sí ìjọba àti àwọn alákòóso ní orílẹ̀-èdè yìí o lásìkò tá a wà yìí Arewa Youth Assembly ní áá kí ló dé ná tó fi jẹ́ pé gbogbo ìgbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọjọ́ tòṣèlú kọjọ́ tòṣèlú àwọn olóṣèlú alátakò ní ó sáré tọwọ́ òṣèlú bọ̀ kó lè bá àfẹ́jú kẹ̀kẹ́ bí iná inú ẹ̀rùn ẹni tí í ṣe abẹnugan fún Arewa Youth Assembly Muhammad Danlami òun náà ló gbé ọ̀rọ̀ ìkalẹ̀ láòkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá ọjọ́ Sunday Danlami ní ìṣe làwọn olóṣèlú ọ̀fẹ́ mọ́ dánláńlá bọ inú ọ̀rọ̀ tí ì sọ̀rọ̀ òṣèlú ń gbogbo ògbà tí wọ́n bá ti ráàyè mẹ́nu rápálá wọlú ti ń ṣẹlẹ̀ láàrin ìlú ara bẹ́ẹ̀ ní tepo tọ́ wọ́n yìí àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò kan wọ́n ti fẹ́ máa fẹ́ẹ́ kó lè máa fẹjú kẹ̀kẹ́ bíi iná inú ẹ̀rùn. ní orí ìròyìn ìròyìn míì ní sẹ́wọ́ pé ẹ wá o ẹ wá o kó tó dọ̀ràn lójú ìwé keje ìwé ìròyìn punch lélẹ́yìn wà àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ lábẹ́ àbúradà Judiciary Staff Union of Nigeria junsun ní ìjọba ti fẹ́ sún àwọn junsun kan ògiri o àfàìmọ̀ káwọn náà mọ̀ sì ṣe sí ọwọ́ àwọn fi hàn jọba àpapọ̀ pé ajura lọ láti jàkadì kọ́ ẹgbẹ́ Judiciary Staff Union of Nigeria ní ẹ̀ ti ń dún kòkò pé àfàìmọ̀ káwọn mọ̀ tún gùn lé ìyanṣẹ́lódì alágbára tí ó Nàìjíríà ti tì èèyàn látàrí bí ìjọba láwọn ìpínlẹ̀ bí wọ́n ṣe kọ̀ láti buwọ́lu òfin ìdádúró máa dá owó ná financial autonomy tí wọ́n ti fọwọ́ sí látòkè fáwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ àmọ́ táwọn ìpínlẹ̀ kan kọ̀ tí wọn ò bu ọwọ́ lù láti sọ di òfin Johnson ní abẹ́ ẹ̀rọ agbani ẹ̀ làjà nínú orílẹ̀-èdè tá a ti ń sọ kí egbìnrin ọ̀tàn ọ̀tẹ̀ kó tán lù ú tí àwọn èèyàn kan sì kọ̀ tí wọ́n tún dáná ọ̀tẹ̀ kalẹ̀ à ń sọ pé kí ẹ̀ka ètò ìdájọ́ máa dá owó ná kí ohun gbogbo lè máa lọ níṣẹ́ rere wẹ̀rẹ̀rẹ̀ àwọn ìpínlẹ̀ kan kọ̀ wọn ò buwọ́ lu àbádòfin yìí wọ́n ní nínú ìpínlẹ̀ mẹ́rìndínlógójì thirty six states tá a ní ní nàìjíríà ìpínlẹ̀ mẹ́jọ péré ló ti buwọ́lù pé kí financial autonomy kó dòfin ní àwọn ìpínlẹ̀ wọn wọ́n ní àwọn mọ̀ kò sí wàhálà Johnson ní àáyágbọ́n ògúngbègbọ́n làwọn ò fi ọ̀rọ̀ yìí ṣe á da iṣẹ́ sílẹ̀ lẹ́ka ètò ìdájọ́ nígbà tí ìlú àtàwọn aláṣẹ bá sì nílò wa làwa ó wàá da iṣẹ́ sílẹ̀ àsìkò ọ̀hún sí ilà àsìkò ètò ìdìbò bọ́ bá ti dàsìkò ètò ìdìbò ní nàìjíríà á kàn dàṣẹ́lẹ̀ fíìmù bẹ̀rẹ̀ nu ìròyìn yẹn pé wàá wàá ok o kò tó di pa tẹ̀ síwájú lọ sí ẹ̀ka àpolówó ọjà mò ń wo ìròyìn kan tí a fi àhàpara níbi tí ọlọ́gbọ́n ti máa sọ̀rọ̀ wọ́n ní ìpẹ́tù àgbà fúnlé iṣẹ́ ọlọ́pàá Usman Alkali baba nígbà tó lọ rin iṣẹ́ abẹ́wò lẹ́nu iṣẹ́ sí olú ilẹ̀ wa ní Àbújá FCT command ọ̀ràn gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà létí wípé ṣe rí ojúṣe láti ṣiṣẹ́ agbófinró wọn ni gbogbo wa lájọ ní ojúṣe hùn láti ṣe lórílẹ̀-èdè nàìjíríà ẹnìkan wá sọ pé ibi tó wá burú sí ni pé àwọn àjẹmọ́nú àwọn agbófinró kì í ṣe for everybody o. I know it's for the agbófinró. ajá balẹ̀ ajá balẹ̀. a ò sá mi lọ́lọ́ pe gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tì ńlẹ̀ ìbàdàn láago mẹ́ta àrọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé tóṣù yìí t ti last result of this moment. ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àgbààgbà mi mo ṣèbà tó gbọ́ arúgbó. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn. àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ̀. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó gbàlẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì sísí sí koinonia ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí àìmọ́ tí kì í lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdẹ̀kùn mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó lóru bá ń lo ọ̀pẹ ní ìfàmì òróró yẹn rẹ̀ tó ń tẹgbẹ́ akọni ccc gbẹ́sẹ̀lẹ́n cathedral ní saturday march twelve twenty twenty two laago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gbẹ́sẹ̀lẹ́n tv on youtube nínú àdúrà yìí àwòdọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gbẹ́sẹ̀lẹ́n cathedral along general gas kọ́lápọ̀ ìṣẹ̀lájí àrẹ àkóbá ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two nine six three jésù oníṣẹ́ ìyanu rẹ̀ ìrètí yín fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama ATM POS machine wọn a tún fi owó sórí ìdèkódà DSTV GoTV àti StarTime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù Sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama ATM POS káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama ATM POS machine. kàn sí mama ATM ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA Ìbàdàn nílùú Èkó suit eighteen aláùsá shopping mall Ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama ATM gba owó pẹ̀lú ìrọ̀rùn. ẹ jẹ́ jọ gbọ́dọ̀ sókè ká ìmọ̀nà wà làdúrà ń gbà fún gbogbo àwa tá à ń gbàdúrà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé lálẹ́ tuesday kejì kejì lóṣooṣù níjọ christ apostolic church kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn lábẹ́ ìfàmìróró yẹn wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì òru ìdáhùn àdúrà ní ká tún ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún mi tá a tún máa rí gbà nínú oṣù yìí aago mọ́kànlá pastor david ọlájídé ds àkóbọ̀ guest minister ni pastor banjo adéwọlé láti cac canaan land ondo assembly evangelist dr bukola akẹ́ adéṣẹ́wọlẹ̀ jésù ló máa kọrin ẹ̀mí prophet and evangelist ezekiel olúbóyè ọ̀ládèjì cac general evangelist worldwide ló máa gba gbogbo èèyàn lálejò counseling dẹ̀ tún máa wà lẹ́yìn ìpàdé àdúrà fún gbogbo àwọn tá a bá wà níbẹ̀ cac canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn ní ká ti pàdé lálẹ́ tuesday tó ń bọ̀ yìí wò ó ọlọ́run ló sọ wípé níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà àtòṣù yìí pé testimony wa máa pọ̀ jẹ́ kájọ pàdé ọlọ́run níbẹ̀ ah mọ ọkùnrin bó ṣe tán náà kọ̀kọ́ yálẹ̀gbẹ́ mi tí Sànjàrí ra káàkiri ìgboro àfi ẹni pé iṣẹ́ lẹ́kìkù ìkọlà tó ń ṣe ni. ibẹ̀ ni ojókòó sí ṣébi tí wọ́n wà ló ń wà ẹni tọ́pọ̀n tiẹ̀ ti sún ó jẹ́ tètè lọ́ọ̀rì ìfowókọ́lẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn péńtà tí ó wáyé ní March seventeen láago mẹ́wàá àárọ̀. bó o ní ṣe wá rówó ìfowókọ́lẹ̀ báyìí o. kò sí gìrì ọ̀fẹ́ nìforúkọsílẹ̀ tí gbogbo èèyàn sì wọlé sínú gbọ̀ngàn ìdánilẹ́kọ̀ọ́ ní MAF twenty one lórí ring road ńbàdàn kódà gan o lè rẹ́gísítà CAC iléeṣẹ́ rẹ pẹ̀lú ẹ̀dínwó o sì tún lè láǹfààní ẹ̀yáwó àtowó ìrànwọ́ sísí àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ lẹ́yìn ọ̀sán sọ́kà àtòrísìírísìí ẹ̀bùn ohun èlò ìkúnlé ló ti kúnlẹ̀ bíbà gbogbo èèyàn ni ó gba sọfẹ́níà lọ́lé àwọn àgbà òjẹ́ gbajúmọ̀ ni ó dá wa lẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà láwọn bíi Mr Sam Nwene Big Sam Honourable Seun Fakorede Mr Wọlé Akínnúsì Honourable Ṣèyí Àdìsá Mọ́gàjí Akínfàgbèmí Barrister Ọlásùnkànmí Ọlálẹ́yẹ fẹ́kúrẹ́rẹ́ àlàyé zero eight one six five five nine seven six nine nine ìdánilẹ́kọ̀ọ́ àwọn paint lábẹ́ àkòrí ilé kíkùn débi àṣeyọrí nínú gbẹ̀ngàn maf twenty one láago mẹ́wàá Thursday March seventeen o ò gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀. àkókò láti gbà lọ́wọ́ ọlọ́run ló tún wọlé dé fún gbogbo ẹ̀yin obìnrin lọ́mọdé àtàlàgbà women like Deborah twenty twenty two. ọlọ́run lọ́lẹ̀ fún ọlọ́run babalọ́lá tó ń gbọ́wọ́ wòlíì ẹ̀sìn káyọ̀ ọ̀ládèjì ṣe gudugudu méje ṣe tán látún ti ṣe ìyanu aláìlódiwọ̀n bí gbogbo àwọn obìnrin yóò tún ṣe péjọ bìbà sórí òkè àánú èrò èkìtì fún ìpàgọ́ àdúrà àwọn obìnrin ọlọ́dọọdún ni woman like deborah twenty twenty two kò rí exceptional woman obìnrin tó yàtọ̀ wá gbàgbára tó fi yàtọ̀ tayọ láàrin gbogbo àwọn obìnrin láyé bí ọ̀rọ̀ ọlọ́run tí ò lábùlà àtàdúrà tó gbóná janjan bá ti ń jáde látẹnu ikọ̀ rẹ̀ wòlíì àti ajínrere àgbà fún ìjọ àpọ́sítélì ti kristi ní àgbáyé bàbá ìsìkáyọ̀ olúbóyọ̀ ọládèjì àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bẹ̀rẹ̀ láti wednesday ọjọ́ kẹsàn-án sí sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two àárọ̀ ọ̀sán àti sóòru lójú àdúrà ó máa rọ̀ csc kenaland pẹ̀lú àjọṣepọ̀ orí òkè àánú èrè èkìtì ló gbé e kalẹ̀ orí òkè àánú èrè èkìtì ni ó sì ti wáyé fàlàyé sí oh eight oh six six five six one nine seven eight woman like deborah twenty twenty two gbogbo ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ torí pé ìgbàlá yín dájú. <laughs> ayégúnlẹ̀ high school alágbọn all students association àsáúsà àtàkùnmọ̀sá east local government nípínlẹ̀ ọ̀ṣun la tún kóra wa jọ láti ṣàgbékalẹ̀ ìpàdé ìtẹ̀síwájú ìfìfẹ́sọ̀kan àti láti bọ́ sí ìpele míì pẹ̀lú ìfìfẹ́hàn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde láti nineteen eighty two sí ọdún twenty twenty one là ń retí níbi ìpàdé alágbára yìí ó máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two tá a wà yìí ní methodist high school ìlẹ́ṣà bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo wa tá a ti jọ o a ó máa retí oh yes ayégúnlẹ̀ ìpínlẹ̀ high school alagbo all students association asausa atakomasa each local government osun state welcome in reunion meeting of ayegunle high school alagbo the purpose of the meeting is for the progress reunion way forward to the next level all graduate students from 1982 to 2021 are all expected be punctual to be there date is saturday 12th march 2022 by 10 a.m venue methodist high school ilesha osun state your presence will be highly appreciated be, be there. there agbára gbọ́dọ̀ yìí o agbára gbọ́dọ̀ yìí o. gbogbo ènìyàn àkókò tó ti tó fún ìpàdé àdúrà èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ ní CAC international worship center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì kọkànlélógún kọkànlélógún ló ń wáyé wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ni mi ò tún kò láago márùn sí mẹ́jọ àárọ̀ CAC evangelical outreach lóṣù onígbàwọ́ ẹ̀ wòlíì tó rà àánú ìgbègbà wòlíì èsìkáyàwó ọ̀ládèjì ajínrere àgbà ìjọ àpọ́sẹ̀lì kristi lágbàáyé yóò ṣáájú pa àwọn olúwa tó kù nínú àdúrà tó gbóná janjan tí iṣẹ́ gbogbo ogun àtọ̀rọ̀ ọlọ́run tó yè kooro títún ayé ẹni ṣe orí ẹ̀mí tí ń fọwọ́rọ̀ sọ̀kalẹ̀ fún iṣẹ́ àmì ní gbẹ̀yìn ìwọ ni kó o tètè múra wá foríkóre èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ nínú àdúrà ní wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ní CAC international worship center ìfẹ́ olúwàtẹ̀dó olúwo area ẹgbẹ́dá ìbàdàn gbogbo ẹni tó ń wojú ọlọ́run fún ọmọ ẹni tó fẹ́ dá sí ọlọ́run lórí iṣẹ́ okòwò ẹbí ìlera àtìgbàlà nínú jésù torí yín ni ó ẹ gbọ́dọ̀ gbẹ̀yìn olùṣọ́àgùtàn iyọ̀ ọ̀dẹ́jọ́bí alábòjútó àgbà ìjọ CAC àti olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ CAC lágbàáyé náà wà ń kalẹ̀ láti international worship center ìfẹ́ olúwàtẹ̀dó olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ni yóò ti lọ lágbára jù kó wa bá a ti ń ka yọ ọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n ṣì ń bá mi délé ṣóyọ oyè is sixty. hooray. you are the son of israel congratulations happy birthday to you. pẹ̀lú ìdùnnú àtayọ̀ ńlá ní gbogbo àwa òṣìṣẹ́ pẹ̀lú àwọn olùṣàkóso iléeṣẹ́ Dele Shows and source Limited International pẹ̀lú Dayings Agro Service Limited UK and Nigeria fínkì aláṣẹ àtolùdarí àgbà iléeṣẹ́ wa ṣùgbọ́n Dele Show yọ̀ọ́yè kú oríire pípé ọgọ́ta ọdún lókè pẹ̀ happy birthday sir ẹ ti ṣọdún yóò tó ṣẹ̀ mí nínú ọ̀la ńlá àlẹ́ àlàáfíà pẹ̀lú ẹ̀mí gígùn ṣùgbọ́mídélé ṣòyòye the management and the staff of the leṣo and sons limited international pẹ̀lú days agro service limited uk nigeria wish you a joyous sixty-eighth birthday ṣùgbọ́mídélé ṣòyòye ọmọ ẹ̀gbọ́n mọ̀lúṣàbí aráàké ọmọ ajúgbẹ̀rú màjúgbẹ̀ kọ́ ní ọ̀ ọmọ afọkì ẹwà tọrẹ ìgbà ọdún ọdún kan. rántí mi ò bàbá àgbọ̀gbẹ́ káàbọ̀ ìpàgọ́ mẹ̀rẹ́pọ̀ lórókè bàbá bíi ẹ̀dẹ̀ ìbàdàn wo Òṣogbo road alásan ìgbẹ́dẹ̀rẹ̀ local government ọjọ́ kẹjọ oṣù kẹta lóyè ni ó wáyé tọ̀sán tó rú ni o mẹ̀rẹ́pọ̀ ìpàgọ́ alágbára fún gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣiṣẹ́ inú ìjọ tó fẹ́ túná ìpèdá tó fẹ́ kíṣẹ́ ìránṣẹ́ òun ó pe ọlọ́run kó pe àwọn tá a rún sí àtọ̀ngàn fúnra rẹ̀ gospel promotion outreach oṣù onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí fífòpin sí ìnira àtìgbàdégbà inú iṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀ ló ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo okun àtagbára wọn ṣùgbọ́n ìṣẹ́ òṣì ìnira àti ìpọ́njú ló ń bá wọn wọ làkàdí bẹ́ẹ̀ lọ́pọ̀ ìbátìrì làlùyọ ránṣẹ́ níbi wọ́rọ́kọ́ ti ń dáná rú wo ọ̀nà àbáyọ ti dé nínú ìrẹ́pọ̀ àkókò yìí ọ̀rọ̀ ọlọ́run àtìdánilẹ́kọ̀ọ́ tí mú yẹni sí àdúrà àgbà yọrí gbogbo ogun àtìfàmúròyàn tí ó pin àtìnira inú iṣẹ́ ìránṣẹ́ níyà gbogbo ẹ̀ lọ́lọ́run bàbá àbíyẹ olò láti fún ọ ní èrè tuntun iṣẹ́ ìránṣẹ́ ló bá gòkè lọ sí ìpele gíga tó kàn wòlíì tá a fi ṣẹ́ zero zero three four five five one zero one six Por lo ọkọ pẹ̀lú ìyàwó. bẹ́ẹ̀ ni ṣé omidan ni ọ́ àbí àpọ́n tó fojú sọ́nà fún ìgbéyàwó alárinrin dọjọ́ alẹ́ àbí ìwọ tiẹ̀ ti wà nínú ìgbéyàwó ṣùgbọ́n o nílò ìtọ́sọ́nà láti ní ìdílé tó ṣe é fi yan gan. àjọ ẹlẹ́yinjú àánú good news to everyone team bonnet ló ní kí n kí ọkú oríire àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ single and married summit twenty twenty two tí àkórí rẹ̀ jẹ́ establishing a peaceful and lasting home ìfilọ́lẹ̀ ìdílé aláyọ̀ àti àlàáfíà tí yóò wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two ní signal world cbt center rasco building adegoke bus stop off orítajà lẹ́yìn ìbàdàn. àwọn tó yóò wà ní ìkàlẹ̀ bíi mr and mrs matthew dasola bamidele dr koye maxwell ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti ọwọ́ mr and mrs olúwàfẹ́mi olúdọ́lápọ̀ ìdòwú od fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí zero eight one six three eight eight eight two zero two tàbí zero eight zero seven nine nine eight seven zero two eight arọ́dẹ̀yọ̀ entertainment of fresh fm olùs aṣagbátẹrù ẹ̀ kò ní dára kí o pàdánù ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí pé irú ẹ̀ ṣọ̀wọ́n. ajá balẹ̀ ajá balẹ̀. Okay à ń tẹ̀síwájú lórí àjàbalẹ̀ ìròyìn ìròyìn àjàbalẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni hmm. ẹ pè ní ntọ́ba wòye àwa hmm. sábà pé àjàbalẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ni. ọ̀yá o lójú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí ọ̀rọ̀ lórí ipò tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní ìgbà ayé rẹ̀ báyìí ṣé wọ́n ní bá a kú ládèrè èyàn sùn àláyé o ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láyé ológun nígbà kan rí eyín bàbá Yakubu Gowon ó ti sọ̀rọ̀ báyìí wípé olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ ní ìgbàgbọ́ nínú ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà tó sì sa gbogbo ipá rẹ̀ láti rí dájú wípé ọ̀kan ṣoṣo báyìí ní nàìjíríà wà lójú ẹ̀mí rẹ̀ ó sọ̀rọ̀ nípa olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ gẹ́gẹ́ bí ipò tó dìmú nígbà kan rí gẹ́gẹ́ bí alákòóso fún ètò ìṣúná fún odidi ọdún méjì àbọ̀ tí orílẹ̀-èdè nàìjíríà tó fi wà nínú ogun abẹ́lé ó ní síbẹ̀ o Awólọ́wọ̀ òye kò gbò ó sì dúró náà ní lórí pé ọ̀kan ṣoṣo ní Nàìjíríà gbọ́dọ̀ wà ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí jáde níbi tí wọ́n ti ń sàmì ọgbọ̀n ọdún ní ìrántí bàbá yìí ní àná òde yìí ni Gowon ẹni tó jẹ́ àlejò pàtàkì níbẹ̀ ló ṣe àlàyé wípé ṣẹ́ẹ̀rì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn tó mọ òkò àwọn tó kó wọn ò mọ́ ó ló ti lọ tán kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn tó mọ rírì irú nǹkan tó dúró fún ní ìgbà ayé rẹ̀ ó ṣe àlàyé pé gbogbo iṣẹ́ ibi tẹ́dà bá ṣe yọ ọmọ tẹ̀lé káàkiri ni àwọn iṣẹ́ rẹ̀ tẹ́dà náà bá wá ṣe ó ní wọ́n ó pẹ̀lú iṣẹ́ rẹ̀ náà ni yóò sì tún mọ tọ́ lẹ́yìn ó ní gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ bí ó ṣe wà gbogbo alamọ́ ni olóṣèlú ẹni tó jẹ́ agbẹjọ́rò tó mú yanyan oníròyìn àti ẹni tó sì mọ ẹ̀tọ́ tó mọ̀ tó yàtọ̀ sí òsì oní gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà iná nìyọ́ mọ̀ wípé ẹnìkan ti lọ gbogbo àwọn nǹkan tí Awólọ́wọ̀ tó dúró fún àti àwọn iṣẹ́ rere èyí tó ṣe ní ilẹ̀ adúláwọ̀ ó ní ni ọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà pa ní ilẹ̀ adúláwọ̀ ọ̀kan sára sí Awólọ́wọ̀ wípé olóṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kárí ayé àti ètò ìlera ní orílẹ̀-èdè nàìjíríà tó sì ṣe gẹ́gẹ́ bí àwọn àkọmọ̀nà méjì léè tí ó dúró fún ó ní àwọn ètò míì tó náà gbé kalẹ̀ ó ní ìjọba gowon àwọn mú díẹ̀ àwọn mú lò ní orí àga ìṣàkóso láàrin ọdún 1974 sí ọdún 1975 pé ìtàn kò ní gbàgbé ọbáfẹ́mi àwólọ́wọ̀ lẹ́yìn tí wọ́n ṣe àpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n olóye ẹni tó sì mọ bí a ti tẹ̀ ẹ́ síwájú tẹ a kì í dúró sójú kan gẹ́gẹ́ bí omi ẹ̀kọ́ ó ní àwọn kan sára sí o fún gbogbo akitiyan tó ṣe nígbà ayé rẹ̀ kódà pa ẹni tí í ṣe alága ìjókòó níbẹ̀ lánàá òde yìí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Ghana John Mahama wọn ní òun dúpẹ́ o pé irú ìjókòó báyìí wọ́n pe òun sí i ó ló tiẹ̀ fi wípé àjọṣepọ̀ tó dáa ń bẹ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ ghana òun náà mọ̀ọ́mọ̀ tó sọ ọ̀rọ̀ tó dùn gidi gan tọ́bẹ̀ sí kọrin rè kí ọbáfẹ́mi àwólọ́wọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ilẹ̀ adúláwọ̀ wọ́n mọ̀ pé àwọn sọ nǹkan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. ààrẹ muhammadu buhari àná sunday náà ni wọ́n tẹkọ̀ létí tí wọ́n mórílẹ̀ ìlú ọba nígbà tí ààrẹ ń lọ àwọn oníròyìn gbáya wọn ní pápákọ̀ òfurufú pé ààrẹ ò lílọlẹ̀ ń lọ yìí ó bó o nílé ẹ ti ṣe ṣe léṣe ààrẹ ni à ẹnìkan ìjà wá dé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jàn mọ́ bí n bá ń sọ fún yín pé èmi ni mò ń dájọba ṣe mọ̀nàfì kí mo fẹ́ ṣe ẹ ti mọ̀ pé bẹ́mi ṣe ń lọ sí ilẹ̀ òkèrè báyìí mo fẹ́ lọ rèé fún ara mi ní ìtọ́jú àtàyẹ̀wò àyẹ̀wò ọlọ́sẹ̀ méjì sí ni mm. èyí tó kù agbára àti àṣẹ ó di wọ̀ lọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò igbákejì ààrẹ ó nìkan sì kọ́ a ní akọ̀wé ìjọba àpapọ̀ ńbẹ́ńbẹ́ a sì ní olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ chief of staff òun náà ńbẹ́ńbẹ́ àtàwọn yòókù wọn ni wọ́n mọ̀ bá iṣẹ́ lọ bàbá òsì ńlẹ̀ bàbá kù ńlẹ̀ tí ì ṣe bàbá ẹyọ kan pa á àwọn oníròyìn ni ó da o àti gbọ́ o àti gbà lójú ìwé kọkànlá punch ni mo ti rí eléyìí ń kà ẹ ń dé ìpínlẹ̀ Ògùn wéré ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Nigeria Union of Pensioners ní ìpínlẹ̀ ogun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn láti lọ rèé gbé ẹni tí í ṣe Attorney General onídàájọ́ àgbà àti agbẹjọ́rò àgbà àti kọmíṣánná ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Olúwaṣínà Ògúngbádé SAN wọ́n fẹ́ wọ̀rí ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ National Industrial Court tí ń bẹ ní Ìbàdàn wọ́n ní wọ́n ti ń wọ́ attorney general àwọn ribẹ̀ báyìí ẹ̀sùn tí wọ́n sì fi kan bàbá ní iwájú onídàájọ́ ni pé ó tàpá sí àṣẹ àti òfin e, ìdájọ́ àṣẹ tí ilé ẹjọ́ pa fún ó kọ̀yìn sí kò múṣẹ fún ìdí èyí àwọn rè ilé ẹjọ́ láti lọ́ọ́ rèé sọ fún ilé ẹjọ́ pé kí wọ́n ti atọ́ni general ìmọ̀ ẹ̀wọ̀n fún ìwà tó hù ìròyìn ń pe ọ̀gá o. ọ̀dà kátùnsó lágbo tí òṣèlú lẹ́ẹ̀kan sí i nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti sọ pé àwọn ò tí ì gbé ìlànà bí ètò gbogbo yóò ṣe lọ láti dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú náà fún ìbò ọdún 2023 èyí tí ń bọ̀ yìí ẹgbẹ́ alábùradà People's Democratic Party lánàá PDP ni ló sọ pé àwọn ò tí ì gbé ìlànà táwọn fẹ́ fi dìbò abẹ́nú jáde fún ẹnikẹ́ni ọ̀ timetable ni wọ́n pè léyùn wọ́n ní fún ètò ìdìbò abẹ́nú láti gbáradì sílẹ̀ fún ọdún 2023 inú àtẹ̀jáde kan èyí tí akọ̀wé ìpolongo tí ó fi síta lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológun Àgbà ni ló ṣe àlàyé pé ẹgbẹ́ alátakò yìí ó láwọn ti dúró gírí o tí àwọn sì ń wòye kí gbogbo nǹkan kó tó àkókò káwọn ó tó máa ṣe ni wọ́n ní ẹni tí ṣe akọ̀wé ètò gbogbo inú ẹgbẹ́ ọ̀hún Omar Bature ló ṣe àlàyé wípé àwọn èèyàn kan wọ́n ń sọ̀sọ̀kúsọ̀ wípé àwọn ti gbé ètò àti ìlànà ìdìbò fún ìbò abẹ́nú àwọn ti gbé e síta ó ní irọ́ ni o àwọn adárúgùdù sílẹ̀ wọ́n tó ti bẹ̀rẹ̀ náà nù àwọn oníròyìn ibú tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ dọkàn àwọn aráàlú rú nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní fún àmì ìdánilójú PDP wọ́n ní ẹgbẹ́ tó dúró lórí ìlànà ni tó jẹ́ pé àwọn èèkàn déédéé bẹ́ẹ̀ ga o wọ́n ní gbogbo nǹkan táwọn ọba ṣe létòlétò làwọn máa gbé ka ilẹ̀ báyìí wọ́n ní timetable fún gbogbo ètò ìdìbò abẹ́nú ìkankan ọ̀tí ìjáde o ẹ̀jọ́ ń kálukú wọn lọ rèé bu omi sùúrù mu dáadáa wọ́n ní ní àkótán àwọn ń ṣàlàyé wípé gbogbo àwọn nǹkan táwọn kan ń gbé jáde lórí ayélujára iṣẹ́ ọwọ́ àwọn alábòsí ni tí wọ́n fẹ́ kí nǹkan polúkúmusùn mẹ́gbẹ́ òṣèlú PDP lọ́wọ́ wọn ní ṣùgbọ́n àwọn ti mọ̀ wọ́n tí wọ́n bá ti bẹ̀rẹ̀ báwọn àwọn náà dá wọn lóhùn nígbà tó tán àti ìgbà tí ó yẹ ni ẹgbẹ́ òṣèlú PDP kọ̀sà ẹ̀tún wá sọ̀rọ̀ kan lásọ̀yán wípé kò sí kankan nínú àwọn gómìnà gómìnà àwọn tí ó wà lórí àpèrè báyìí tí yóò kúrò lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣẹ́yìn ọ̀rántí ni pé arákùnrin yẹkínní nàbẹ́nà tí ń gbẹnu sọ fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí ló ti sọ tí ń fọ́n tá níjọ́ ní pé kò ní dín ní gómìnà méjì láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe kọ́sọ́ bọ́ sínú APC nígbà tí wọ́n bá fi di March twenty six ní ọdún yìí ṣùgbọ́n o ẹni tó ń gbẹnu sọ fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológun àgbà ni ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní Lókọ́jà ìpínlẹ̀ Kogi wípé ẹgbẹ́ o ṣe é rí ẹgbẹ́ òṣèlú APC tẹ̀ wò àjálù ńlá ni tó yẹ kéèyàn yàgò fún bí ejò tí wọn ò lórí. nínú ẹgbẹ́ òṣèlú PDP ni ròyìn sì wà lójú ìwé keje The Nation ni mo ti rí ròyìn lẹ́dọ́ Ọbaṣẹ́kì ti bọwọ́ ẹ̀kì pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà Ẹdó Godwin Ọbaṣẹ́kì ó ti sọ àwọn yakinlala ọ̀rọ̀ sọwọ́ sí àwọn aláṣẹ nínú ẹgbẹ́ people's democratic party pdp tí ó jẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ edo wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ bíi náà kò ṣẹ̀yìn ìgbésẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ kan nínú pdp nípínlẹ̀ ọ̀hún láti máa lòdì sí ìṣọwọ́ṣe nǹkan gómìnà ńgbà tí gómìnà ó sì bá wọn sọ̀rọ̀ gómìnà Godwin Obaseki ní ẹ wo ibi abánikígbégbé ó mọ̀ gbé ni ó gbé o ẹ jẹ́ kí n sọ fún yín èmi ò tí ì lé ẹgbẹ́ PDP fi í lẹ̀ ń à á lọ nínú PDP fẹ́ nìkan o ẹni oru mi bá wá mú tẹ ìpèrà yín lágbà ẹgbẹ́ ẹ fi ẹgbẹ́ lẹ̀ fún mi bóru mi bá mú yín jù àbóru ẹgbẹ́ ẹ má lọ o fún ìdí èyí ìlànà eléyìí tí ìwé òfin ẹgbẹ́ tó gbé kalẹ̀ náà látẹ̀lé òfin ẹgbẹ́ ó sì dá mi mọ̀ gẹ́gẹ́ bí adarí yanyan kò dí alárẹ̀ mú fún ẹgbẹ́ PDP yìí ẹni oru mi bá mú nínú PDP lẹ́dọ́ kó gba gírì lé àápàdé ayọ̀ ìròyìn yẹn bẹ ojú ìwé keje The Nation tó jáde fún ti òórọ̀ yìí lójú ìwé keje ìwé ìròyìn Punch ni mo tún ti rí ìròyìn níbi tí àgbà ẹ̀sìn kan ti wòye tó sọ pé ọmọ Nàìjíríà ní láti di àtúnbí ní gbogbo bí a bá wà àti ń tá àbá àjẹ́ nínú orílẹ̀ tí ń jẹ́ Nàìjíríà yìí ẹni tí ṣe alága fún ìgbìmọ̀ àwọn àgbààgbà ikọ̀ ẹ̀sìn Islam tá a mọ̀ sí Akalik Muslim Society of Nigeria afa Abdulhakeem Uthman ó ti ké sí gbogbo ọmọ Nàìjíríà pátápátá pé ká yí padà ẹ yí padà kó nù wọ ẹlẹ́sìn rìn ẹ yí padà kó nù wọ èrí ìwà èrí àti ìdọ̀tí. E ká lè bá a láǹfààní àti jẹ́rí gbogbo ìpèníjà eléyìí tí ń dojúkọ Nàìjíríà àgbà ẹ̀sìn yìí afa Usman ló pe ìpè yìí ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó lọ láòkò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti fi sọrí àyájọ́ ogún ọdún eléyìí tí wọ́n ti da ẹgbẹ́ tá à ń sọ yìí sílẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní Nàìjíríà ń kojú oríṣiríṣi nǹkan o oríṣiríṣi ìpèníjà sì ń kojú Nàìjíríà àìsí ètò ààbò nǹkan tí wọ́n àwọn èèyàn ń gbé egbògi olóró ìwà ipá lọ́tún lọ́sì ìdígunjalè àtọ̀pọ̀ àwọn ìṣòro bẹ́ẹ̀ lóòótọ́ o àgbà ẹ̀sìn yìí níbi tí í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri àgbáyé nu ó ní àmọ́ ti nàìjíríà yìí ó ń dòrú mú wa ju bí ó ti yẹ lọ oníbàbà wa pé a fẹ́ jẹ́rí gbogbo wàhálà yìí àwa gan lẹ́nìkọ̀ọ̀kan gbọ́dọ̀ yípadà kásìpàwà ìdọ̀tí ọwọ́ wa tì ó ní ara àwa ìdọ̀tí bẹ́ẹ̀ òun náà ni àwọn ajígbọ́n ni àwọn ajínasẹ̀ tí ń jẹun ajígbọ́n ni ó ní àwọn ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún nàìjíríà one percent ikọ̀ àwọn èèyàn kan wọ́n sì ń jẹ gbogbo ọrọ̀ nàìjíríà wọ́n sì ran àyà ti gbogbo ọrọ̀ tí nàìjíríà ní wọ́n ń jẹ ìdá mọ́kàndínní ọgọ́rùn-ún ninety nine percent tó kù wọ́n sì ń jẹ ìyà ìyà àjẹkúdórógbó ní orílẹ̀ tí a wà yìí ara ìwà àdọ̀tí tá à ń sọ pé káyí padà nu àgbà ẹ̀sìn yìí lọ sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn pọ̀ ọ̀pọ̀ hmm. ó pọ̀ pa ọ̀ka díẹ̀ mẹ́rin. ok ẹ jẹ́ ká gbọ́ ìròyìn nípa ti abak ìyárì náà nínú ìwé ìròyìn gbogbo tó jáde wọ́n tún kọ síbẹ̀ ọ̀ pípé òní ni kò yẹ òní ni wọ́n bá wọ̀ ní ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n gbé kọ́ lọ́rùn àjọ tó ń takò gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà àjọ NDLEA òní ni wọ́n wọ́ ẹni tí í ṣe ọ̀gá tó ń rí sí ikọ̀ àwọn èèyàn tí ọmọ ń ta kìjì sí àwọn nǹkan tó bá ṣe kókó lórílẹ̀‐èdè nàìjíríà èyun kọ̀mọ́ndà Police Intelligence Response Team IRT Deputy Commissioner of Police DCP Abba Kyari níwájú ilé ẹjọ́ gíga kan tó wà ń lo Àbújá lónìí ni o lórí àwọn ẹ̀sùn mẹ́jọ kan tí wọ́n gbé kọ́ lọ́rùn tó ní ṣe pẹ̀lú gbígbé oògùn olóró àjọ NDLEA lọ́sẹ̀ tó kọjá lọ iná ni wọ́n sọ fún Abba Kyari pé ó jẹ̀bi o lórí àwọn àwa ọ̀daràn yìí tó ní ṣe pẹ̀lú oògùn olóró àtòun àtàwọn mẹ́fà míì àwọn tí wọ́n wà lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn alágbádá méjì lára àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n jọ máa bá wọn wọ́pọ̀ nínú ilé ẹjọ́ lónìí iná láti rí ACP Sunday Ubua àti ASP bawa james inspector simon agirigba inspector john nuhu chibuna patrick umeibe àti emeka alfonso ezemwane gbogbo wọn ni wọn wà nílé ẹjọ́ láàárọ̀ yìí tí wọ́n kẹ̀sùn sí wọn ní iwájú ọ̀jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi. Hmm. lójú ìwé kẹjọ punch ẹjẹ́ agbọ ntí bẹ́ńbẹ́ o kò sógun tó le tó le kọjá àdúrà òkè ìṣòro wa kọ́lọ́hún bá wa sọ́ di pẹ̀tẹ́lẹ̀ èyí ni ọ̀rọ̀ látọ̀dọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn àgbààgbà bíṣọ̀bù ìjọ Catholic ní orílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n ti kéde ààwẹ̀ ológójì ọjọ́ láti múṣòro Nàìjíríà dìgbàgbé àgbààgbà bíṣọ̀bù nínú ìjọ Catholic pàápàá ẹkùn ti Onitsha àwọn náà ni wọ́n ti kéde ààwẹ̀ tó lágbá ológójì ọjọ́ àti àdúrà tó kí pọ́n láti wá ojú rere olódùmarè kó bojú àánú wọlé bá wa yanjú àwọn ìṣòro lọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹ̀jẹ̀ tí ń sàn bàlà lójú òpópó nàìjíríà yìí wọ́n lára ń táwọn fẹ́ fi ààwẹ̀ kílí àkóònù àti àìsí ètò ààbò eléyìí tó ti á jẹ́ kí gbogbo wa ká di ọmọ lọ́mọ láàrin èrò wọ́n ní àwọn ó fa àwẹ̀ náà àwọn ó fi yí ìṣẹ̀lẹ̀ wọ̀nyí dànù sí igbó lára lẹ́tà episteli tí wọ́n kọ sáwọn ẹkùn ẹkùn ìjọ catholic pé kí kálukú ó kéde níbi ọba wà ààwẹ̀ ológójì ọjọ́ àti àdúrà tó lágbáa ni láti sọ fún olódùmarè pé kọ́mọ́ gbàgbé àwa ọmọ rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà o ìròyìn yẹn ni àdúrà wa ó gbà lábẹ́ rẹ̀ mo tún ti rí ìròyìn míì mínísítà ètò ilẹ̀ òkèrè nílẹ̀ tiwa nàìjíríà minister of foreign affairs geoffrey onyema ó ti sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti lọ́ọ̀rì kó àwọn akẹ́kọ̀ọ́ nàìjíríà tí wọ́n ti há sí orílẹ̀-èdè ukraine pàápàá ẹnubodè Ukraine sí ìlú Somi níbi tí ogun tó ti ń gbóná janjanjanjan lásìkò yìí mínísítà wa ṣàlàyé pé bó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ a ní ìṣòro àti ìpèníjà bá a ṣe rí àwọn bọ́ọ̀sì tí ọlọ́rìí bá wa kó àwọn akẹ́kọ̀ọ́ tí à ń sọ yìí bó tiẹ̀ jẹ́ pé àádọ́jọ one fifty àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà ló ti há sí ìlú tá à ń sọ yìí àárín ìlú yìí sí orílẹ̀-èdè Ukraine wọ́n ní níbi tí àwọn ológun ilẹ̀ Russia ti ń ju àdó ikú tó ń búgbàmù ní gbogbo ìgbà àmọ́ síbẹ̀ ìjọba ò sùn wọn ò wo láti sì máa bá àwọn aláṣẹ Ukraine sọ̀rọ̀ kí wọ́n dákun bá wa pèsè ìlànà eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ wa ó gbà takọ́sọ́ sí ìlú tí ń bẹ nítòsí láti paṣẹ bẹ́ẹ̀ mínísítà ń fi àwọn iṣẹ́ kan ṣẹ́ka abánidọ́rẹ̀ẹ́ ti Twitter láti sọ fún ayé pé àọ́lọ́run ti ṣeun òun ti láǹfààní bá ẹni tí í ṣe mínísítà ètò ilẹ̀ òkèrè ní Ukraine dimtro Kuleba òun ti bá a sọ̀rọ̀ ó sì ti fi dá òun lójú pé àwọn aláṣẹ Ukraine ti gbé ìgbésẹ̀ láti pèsè ìlànà tí ó jẹ́ kí ohun gbogbo lọ ní gerege fáwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà tí wọ́n tó bí àádọ́jọ ohun one fifty láti lè rí ọ̀nà takọ́sọ́ sí ìlú tí ń bẹ nítòsí Ukraine lára àwọn tí wọ́n rí gbọ́ látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà tí wọ́n há sẹ́nu bodè Somi àti Ukraine pé yìnyín snow ó ní àwọn fi ń dáná tí àwọn ń bù mu fi gbé ìgbésí ayé lásìkò yìí kódà wọ́n ní òtútù tá à ń sọ yìí ọ̀pọ̀ àti pé ìgbésí ayé ó ti ṣamálámálá fódìdí ọjọ́ mẹ́ta táwọn ti há sáàrin bẹ̀ nísìn àwọn ò fomi kanra láti pé àwọn ọ̀wẹ̀ ha ọlọ́run ṣàánú ẹni ni ìròyìn yẹn ń sọ ogun kì í ṣe ẹ̀kọ́ àtọ̀lẹ̀ ojú ìwé hmm. kẹjọ. Mm ìwé ìròyìn punch fún tòórọ yìí. bẹ́ẹ̀ni ogun kì í ṣe ẹ̀kọ àti mọ́ínmọ́ín gẹ́gẹ́ bí òṣèwé wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti tún gbé báàsì àwọn ọmọ orílẹ̀-èdè míì kúrò ní ilẹ̀ ukraine tí wọ́n jẹ́ bíi ọdún àti márùn-ún three hundred and five báàsì bíi eh, ọdún àti bíi márùn-ún ni wọ́n tún kó dé sórílẹ̀-èdè nàìjíríà láti ukraine ní ọ̀sán àná tí ṣe ọjọ́ ìsinmi àwọn àjọ tó ń rí sí àwọn ọmọ nàìjíríà tí wọ́n gbé ní ilẹ̀ òkèrè nigerians in diaspora commission NADCOM iná ni wọ́n sọ̀rọ̀ náà jáde lánàá òde yìí pé ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe ọwọ́ nǹkan bíi aago méjìlá òru eh, ọkọjá díẹ̀ náà ni wọ́n kó wọn dé nínú airpeace Boeing seven seven seven gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn èèyàn tí wọ́n dé yìí wọ́n ti tó ẹgbẹ̀rún kan àádọ́fà àti méjì one thousand one hundred and twelve ní àwọn tí wọ́n kó dé báyìí ní báṣíbáṣí ni o láti ọjọ́ sátidé gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ń sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́gán tí wọ́n fi ẹsẹ̀ tẹ ilẹ̀ bàbá wọn ni wọ́n ń ṣe jàgí ní yòdò àwọn dúpẹ́ o táwọn hmm. tiẹ̀ délé lálàáfíà. àbí hmm. ọbẹ̀ ìdùmarè kí ó ṣàánú kí ó bá a pẹ̀tù sí àtẹni tí ń bínú àtẹni tí ó fẹ́ defend ní Ukraine àti Russia kọba àpètù sí wọn lọ́kàn o kó sì má láàfin àjọba ń bẹ̀ o ti àrí báyìí pé bọ́ba bá ojú yóò bá mu ọ̀rọ̀ tí bá ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè àgbáyé kìí ṣàwọn nìkan ní nǹkan bẹ́ẹ̀ gbogbo àgbáyé pátá hmm. òní yọkàn èyí tá wàhálà Russia àti Ukraine lórí òwúrọ̀ lọ́jọ́ ẹ má gbàgbé o èmi àti yín kọ̀ǹtínlẹ̀ lágbára lọ́wọ́ elédùn aláàárọ̀ ọ̀la ìdájí ọ̀la aago márùn-ún láti bẹ̀rẹ̀ òwúrọ̀ lọ́jọ́ as usual ẹ jẹ́ àtẹ̀síwájú ká lọ sí ojú ìwé kẹjọ punch èèyàn mẹ́ta jẹ́ pé ọlọ́run ọ̀pọ̀ àwọn èèyàn fara ṣèṣe yànnàyànnà kọjá àfẹnu ṣàlàyé lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìbàdàn sẹ́kọ̀ọ́ nígbàtí wàhálà ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló sì tún ṣẹlẹ̀ ní Anambra lọ́n fi ìṣọ́ ojú pópó àti ìṣọ́ ibi gbogbo máa fi ṣọ́ wa. àmín ọ̀dà wọ́n ní ọ̀dọ́ gardner kan ìní ọmọ ọmọ tó gbẹ̀mí ara rẹ̀ ní sapele o kí ni tó dé o ọ̀dọ́ kan arákùnrin tó fẹ́ràn tó ń gbin òdòdó ní agbègbè ibìkan ní sapẹlẹ níjọba àbílẹ̀ sapẹlẹ ìpínlẹ̀ delta ni wọ́n sọ pé ọgbẹ̀mí ara rẹ̀ tí ò sì fi ìdí kankan sílẹ̀ ìtọ́fà tó fi ṣe ìpinnu náà arákùnrin ọ̀hún tí wọ́n pè ní Ochuko tó ń gbé ní òpópónà ọ̀nà mẹ́tẹ̀ ní sapẹlẹ òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ wọ́n ní wọ́n sọ pé ọ̀tún àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ni wọ́n jọ ní aáwọ̀ kan tí ọ̀pẹ́ sí ìgbà náà tó jẹ́ pé ọba yọ sim card ẹ̀ kúrò nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́nìkan kọ́ mọ́ bá a lè pé àfi bí wọ́n ṣe rí ti arákùnrin tó ti ṣe bí ọkùnrin. Hmm. ọ̀dà obìnrin kan ni wọ́n sọ pé wọn ò rí mọ́ nínú ọkọ̀ BRT ní ìlú Èkó àìwárí òun báyìí ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn èèyàn méjì wọ́n sì kéde pé dẹ́rẹ́bà ọkọ̀ BRT àwọn ń wà á àwọn tí í ṣe agbófinró ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fi ọwọ́ gan àwọn èèyàn méjì etí ó ní ṣe pẹ̀lú bí arábìnrin kan bó ṣe pòórá nínú ọkọ̀ BRT àyànwọlé olúwabàmíṣe lẹ́yìn tí ó wọ ọkọ̀ náà ní agbègbè Chevron ní Lẹ́kì tí ń lọ sí Òṣòdì ní ọjọ́ kẹ̀ǹdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ẹni tí ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá Adékúnlé Ajíṣebútú nínú àtẹ̀jáde tó fi síta lálẹ́ ọjọ́ sátidé ìlú sọ pé àwọn ti kéde o pé dẹ́rẹ́bà BRT yìí wọ́n ń wà. tọ́ ọjọ́ ti re àná lórí àjà àbálẹ̀ fún tòun.